lawonja takalami mutsibiro ahahi sabina bija iwuha eh, eh. ni sabi katibara pasebi wili saba ọwọ́ àlàáfíà rẹ̀. tó bá jábọ́ <laughs> tó bá jábọ́ bí ló máa kú sí mú un tó wà mẹ́. tó kéré jù luciferi kan tó wà ń bẹ̀ fún. egbò àdá jìnnà tí kò gbọdọ̀ sọ láéláé. <laughs> sàbájì bìnnìṣẹ́ àbídá àbáṣà àbáṣà àbáṣà nílà bó ṣe jẹ́ ló ṣe gbọ́ yẹn o egbò àdá àjìnnà ṣó tí mo wí kò gbọ́dọ̀ jìnnà o kò gbọ́dọ̀ jìnnà o níjọ́ tó bá jiná gbogbo tó ní. àpẹẹrẹ ìwọ fúnra ẹ wà kú bá wà kú tó bá kú mà ní ká ọmọ mi lùfẹ́rì mà ní kọ́ lù ẹ́ kó máa gé ẹ̀jẹ̀ kó máa kú ẹ̀jẹ̀ báyìí wọ́n á lù ẹ́ lùsífẹ́rì ìyẹn kéré lẹ́yìn mọ́ ní sátani òun wẹ́ mà ní kí làhàmásà kó wọnú ọkàn ẹ lọ kó bù ẹ jẹ kó fọ ọkàn ẹ jáde. Yorùbá. àmọ́ ṣá wàá ní owó ah, wàá máa ní owó wàá ní owó débi pé àwọn ọmọ aráyá ṣe ah! gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àárọ̀ ah! ẹ̀ ẹnu àfàyàrá ẹ̀ ǹjẹ́ sàbá bàbá kì í sàbàlá. ẹ ò rí ẹ ò rí ẹ ò very good ẹ kò burú in that case you ìwọ make sure me pè the padà rọ̀lẹ́ office. yes kó pè mí ok ó dàbọ̀. Ajani Ògún <laughs> dúdú bíi kóró sí ṣé o jí dáadáa bẹ́ẹ̀ni ṣé àlàáfíà kọ́. a dúpẹ́ fọlọ́n sá. <laughs> Ehm, mo ní surprise kan fún yín. ọ̀wá ṣáà wò <laughs> ṣé kìí ṣe tàwọn elépo rọ̀bì. ah no no sá. kí ni mo wò lọ́wọ́ mi. <laughs> that's my boy. ṣùgbọ́n ara nǹkan tí mo máa sọ nìyẹn mánéjà wo ni mo fẹ́ gbà síṣẹ́ tó máa mú iṣẹ́ ìbíwọ̀ ṣe mu lọ́kùnkúndùn yìí. kò sí àwọn Yorùbá tó wá pòwe tó sọ pé ojú mẹ́wàá kò jojú ẹni ṣé o rí wípé wọn ò purọ́ bẹ́ẹ̀ni sá. you know my wá compensated in a big way. Eh, daddy. She, kò ń ṣe. ṣé o rò Ah, mo lè tọ́ <laughs> ah o She, sá. ṣe ṣe surprise kan ni wọ́n fẹ́ mi èmi àwa fún wọn surprise over surprise. èmi náà lè èmi náà fi lè rí màmá surprise over surprise. <laughs> that is it that is it yeah. wá ń sọ yìí torí mo gbẹ́ pé wọ́n tún àtàkì wọn ní kí ìlú táwọn fi kan ní ìlú níbẹ̀. is that ah n táwa gbọ́ nínú news ni wípé èèyàn márùn-ún ní injury èèyàn méjì ló kú so wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ah well wàá wá gbọ́ tèmi báyìí tí wọn kò ti wá tó time kò wálé báyìí àti wípé ilé làbọ̀ sinmi oko ṣé o mọ̀ bẹ́ẹ̀ ah thank god wípé o agree pẹ̀lú mi pé o ń bọ̀ nílé so wàá wá finish education ẹ níbí tèmi ní pé kí n arrange very good university fún ẹ fìyẹn lè sọwọ́ èmi wàhálà tèmi nìyẹn why not I'll do that no no no no no no as soon as to bá ti ń dé sílùú yìí o ò tiẹ̀ nílò pé ọ̀sẹ̀ méjì nílé tó fi máa wọ school mo assure ẹ nìyẹn ṣọdibọ love you baby ok. dáàdì ṣàdé. ẹ kú ilé. ìyàwó yín kékeré kan yìí. fọláṣadé náà ni. ẹ mọ̀ mọ́. kó dẹ̀ máa wo ohun tí ẹ̀kọ́ ló yọ mí lẹ́nu nǹkan ló pè mí mm. èmi mo pè this time around. Mm. lórí ọ̀rọ̀ news tá gbọ́ ni wípé àwọn terrorist tún attack ta ni wàá mọ ibi tó kàn àṣẹ news tá gbọ́ àṣẹrọ́ ni wọ́n ní èèyàn tó kú wọ́n ní wọn ló ń kà ẹ̀rù wa ń bà mí ni mo ṣe ya pé ọmọ mi o anyway thank god ó ti agree pẹ̀lú mi ń sìn pé òun máa finish education òun níbi ó rí kó dáa. èmi náà mọ̀ pé e, eléyìí ẹ fẹ́ fi kẹ́wọ́ ni ẹ ṣàfikún wálé kẹ́ máa di lójoojúmọ́ báyìí. ẹ ṣe fi ọmọ ẹ sílẹ̀ lọ́hùn kó kàwé ẹ̀ ẹ mọ̀ pé system of education wọn lọ́hùn àti ti bí yàtọ̀ tó bá padà wálé ó gbogbo ẹ máa confuse ẹ ẹ bá rọra filẹ̀ lọ́hùn. màmá fọláṣadé ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà nbẹ̀ kò sí ohun tó le tó yẹn rọra fi mí lẹ̀ ṣó mọ̀ pé mi ì bí mi ìjọ ayọ̀kan yìí lọ hmm. ṣó ara lè bá tà wọ ara ń tèmi ṣòdìgbọ́ mm. ẹyin bolódà. ibi tí mo sọ fún yín pé mo ń lọ ni. o ò tiẹ̀ fẹ́ jẹ́ ndé kó tó lọ. Ah, ah, àṣé mo ti sọ fún yín. ṣe ọkàn mi a ní mi ò láìkí ibi tọkàn mi ti ń ṣiṣẹ́ ẹ wò tẹ́ ẹ bá ti sọ fún dáàdì èmi á ní kọ́kọ́ mi máa máa ṣiṣẹ́ ní kọ́mpínì dáàdì yẹn. ẹ rẹ nù ẹ ṣé wọ́n sọ fún mi pé ò láìkí ibi tọkàn ẹ ti ń ṣiṣẹ́ ó sọ fún mi náà kálù ti sọ fún mi ní màá ti sọ fún àìmọ̀ èèyàn tí dáàdì ẹ ti help even with a common note tó bá fún wọn wọ́n fix wọn up bẹ́ẹ̀ ló jẹ́ kí n mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi báyìí mo mọ náà lè gbọ́n yẹn o. ok mo ti gbọ́ àwọn àkọ́kọ́ ṣe. ẹ̀gbọ́n mi ẹ káàsán. ìyàwó yín kọ́. Ah, o mi ni pé àwọn ìyàwó mi kọ́. Ah, ah, ẹ̀gbọ́n mi báwo mo ṣe máa bèrè àwọn ìyàwó yín gba tí mo mọ̀ pé lè fẹ́ ju ìyàwó kan lọ. ta ló sọ fún ẹ bẹ́ẹ̀. sórí pẹ̀lú influence mi ní society. Mm and my wealth. Máa tẹ̀lé mi pé mo lè fẹ́ ìyàwó mẹ́rin. Wọ́n mi ṣe ń bọ̀mọ̀ yín. Ọkọ ẹ̀ ń Ọkọ mi gbà. Àti àwọn boys mi. Ó wà ń bẹ̀. Mo ní ìyàwó mẹ́rin. Ẹ jọ ẹ ṣì mú kan wá sílé fún wa náà. Ah ah, mọ́mi, ẹ chill. Láìpẹ́ yìí, ìyàwó máa strolling. <laughs> débísí ṣé o máa pò ń ṣe ni. kí mo ṣe. ó ń bọ̀ ń bí báyìí o ò tiẹ̀ lè mú bébì mi kékeré yẹn wá fún mi kó tiẹ̀ wá bá mi ṣeré ìwọ nìkan ṣáá. eléyìí tí mo gbé wá fún yín gan. wàásù láyé àtàlàfẹ́. àmì ò. mọ́mì ṣé kò sí. mú ìwà inú mi ò dùn. why. Iwo wa DBC, aburu e. ó ti lọ sílé ọkọ ó ti bímọ méjì and she's expecting another baby. Mú ìwà for goodness sake ìjọ wo ló máa múyàwó wá sínú ilé yìí mo fẹ́ fẹ̀yìn mi gbé ọmọ ẹ̀ pọ̀n mo dẹ̀ fẹ́ fi ọwọ́ mi méjèèjì mo fẹ́ fi gbé ọmọ ẹ̀ jó. mọ́mí gbogbo ọ̀rọ̀ yín ni mo ti gbọ́. ṣẹ́rí wọ́ọ̀kì rush lẹ́nu ọjọ́ mẹ́ta láti wáyàwó àwọn ọkùnrin mo fẹ́ ẹni tó yẹ pé tí n bá mú wálé. tẹ̀yìn gan bá rí inú yẹn á dùn àti pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń ta bẹ́ẹ̀ yẹn wọ́n máa gbé ojúlé ogun bàbá mi mo dẹ̀ fẹ́ yẹn mo fẹ́ obìnrin tó máa nífẹ̀ẹ́ mi tọkàntọkàn tèmi àti ẹ̀dẹ̀ máa dàgbà pọ̀ kò ń ṣe àwọn olè tó wà ń ta bẹ́ẹ̀ yẹn tó pẹ̀lú olóbìnrin. mo ìwà ọjọ́ wo ló máa kàn sínú eléyìí mo fẹ́ rí ìyàwó ẹ mo fẹ́ gbé ọmọ ìjó. ìyá mú ìwà láì tí ẹ kò gbọ́ nǹkan tí ọmọ yẹn sọ ó lóun fẹ́ take time òun ó tún fi ṣẹ̀sáàpù fọ́sọ́ pé gbogbo àwọn ọmọbìnrin tó wà tà sí ipò lè ní wọ́n. I'll be reasonable for a second ọjọ́ bọ̀ ẹ́. bionic ọtí kọ wáìnì ẹ lọ gbé ẹrù lẹ́yìn báyìí. sáré orí ẹbu olórí gbogbo <laughs> ọtọ bẹ̀wò ẹrù rẹ̀ ya. everything change. tiẹ̀. sílùú wa kí ni tó báwo ló ṣe rí sí. well so far mo enjoy ara mi unlike um, gbogbo um, stories tá à ń gbọ́ labroad pé there is trouble here trouble there crime rates in Nigeria but so far there is no problem. orí pẹ̀lú iná wa peaceful. weather yẹn ó ti hot jù unlike America tó wà very cold. weather tìyín náà ti tutù jù fáwa náà. No ìlú téèyàn téèyàn máa máa rìn téèyàn ò ní wọṣọ báyìí ó dìgbà téèyàn bá wọṣọ bíi márùn mẹ́fà pọ̀ àà kí ló dé dé anyway bí ọlọ́run ṣe dalẹ̀ ayé nìyẹn ó ní àwọn nǹkan kan tó fún àwa tó ń dùn àwọn bíi kó jẹ́ tiwọn ó ní àwọn nǹkan kan tó fún wọn tó máa ń dùn àwa náà bíi kó jẹ́ tiwa ṣé o ti yé um, that is that and that lórí ọ̀rọ̀ school ẹ̀ mo rò pé mo ti parí gbogbo ẹ̀ arrangement to yẹ kí n ṣe pátápátá mo ti ṣe your own is just to pick up your bag kó máa lọ sí school so um, mo um, get the University of Lagos fún. really sure. oh thank you dad. o like it. ah mo like it mo ti gbọ́ a lot nípa school yẹn lamẹ́ríkà o I hear it's one of the best schools in Nigeria. yes. Um, but ṣé ti ṣe gbogbo necessary arrangements. like what. Um, my school fees registration, medical bills, cost forms, and everything. Parapata ni mo ti ṣe. check ṣe àkókò kan. Ṣé ìtàn mi gbà sẹ́ni ìwà What's your problem? Kí ló dé? Bàbá mú ìwà. Gbogbo ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lórí ọ̀rọ̀ mú ìwà. Ṣé kòkò ní ni? kankan tó ṣókùnkùn lórí ọ̀rọ̀ ọmọ ìyá ìjọ torí ọlọ́run ẹ̀ láyé mi èmi mo ṣàbí nǹkan mi ẹ̀yin ẹ̀wò wíwá is thirty four years kò tí ì tí ì mọ́bìnrin wọnú ilé dípò pé ó máa ṣèyàwó mo dẹ̀ ń sọ kínní lójoojúmọ́ bàbá mú ìwà you feel very unconcerned kí ló dé. àlàyé wo ló fẹ́ kí n tún fún ẹ̀wọ̀ woman yìí mo ní mo fẹ́ kọ́ mọ́ mọ́ bó ṣe mọ́ máa handle business mi kó lè mọ́ bó ṣe máa manage business mi after which kò ṣe nǹkan tó ń why don't you just give me a break mo ní flight for nine a.m. this is 8 o'clock mo lọ sí Abuja fún business good day. Mọ́lí Baruji ọ̀rọ̀ kan wà tó ń dùn mí gan tí n bá dẹ̀ sọ kó má dàpọ̀ lóye ló ń fi nọ́mbà Show me here. sọ̀rọ̀ mi last year ló ti promise wípé o máa rí prof lórí field three oh one mi this is another exam òun ló fẹ́ bẹ̀rẹ̀ yín sìn báwo ni mo ti fẹ́ ṣe o fẹ́ kí course kan kó dá mi dúró lọ́gbà yìí ni. small ọ̀tọ̀ ló sọ wo èmi náà náà gns one oh two. láti yẹ wọn mo ti ń kárí ẹ̀bọ̀n náà ọ̀run ti wọ̀ mí mẹ́ rí prof ṣàmọ̀ wèrè nílé iṣẹ́ à ń sọ̀rọ̀ last session ó ń sọ̀rọ̀ part one yín gbé part one ní final year. ẹ̀yin boys mo fẹ́ kẹ́ relax èmi máa ń sọ fún yín pé tí mi bá tó bẹ́ẹ̀ ní fi mí síbẹ̀ tí n bá sọ̀rọ̀ láàárọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé tó bá dìrọ̀ lẹ́mìí ní yí padà ẹ mọ̀ mí nà ah, ẹ fọkàn balẹ̀. mo ṣe ń sọ látijọ́ yìí ní ẹjọ́. anyway ẹ̀tọ́ mo tún ṣẹlẹ̀ ń sìn mo notice kankan náà gbà ilé ẹjọ́ mẹ́ta yọ there is one black lady kan báyìí tó ṣẹ̀ṣẹ̀ wọ gbà yes ojú ẹ̀ strange O máa ń wa one small red car báyìí. mi mọ̀ bóyá iná. Ah! Tito Montana Santana sáwéré bàbá wèrè dé o eh. ah, àṣepítọ́ mi náà fojú sí ìdúró náà fojú sí eh. àwọn ọmọ ọmọ àjọ àyà ni ọmọ yẹn Bàrújì eh. ó ní láti rí ọmọdé yìí ó ń lo Toyota Corolla ogete lọgbà yìí Bàrújì Smally you need to see this babe mm. <coughs> so see, you don see this babe. Uh, man ẹrù ni. anyway ah. ìròyìn ò tá bá tó. Ah. talk of the devil. ṣe rí kan tí wọ́n sọ ẹrù ni ẹjọ́. ẹ̀yin guys ṣẹ́rí ní pàtí ọ̀rọ̀ exam máa sọ máa sọ fún mi pé kò sí problem pé lákọ ni mo wà bí ìbọn mi ò parọ́ hmm. mi ò parọ́ hmm. ọmọ Abija. <laughs> lóòótọ́ ni orí ta fi ṣèwé sí wà lọ́rùn àmọ́ èèyàn gbọ́rọ̀ ní òun máa máa ṣòro bí èèwọ̀. dájú Sade dájú Sade. ẹ má ṣòro bí èèwọ̀ o péèyàn bá ní bóun ṣe ṣe lọ́mọdé ló máa ṣe lágbàá ẹ̀tẹ́ ni òótọ́ lẹ́gbọ́n yẹn ó bẹ́tà inú mi á dùn ẹ ṣe ẹ ṣe gan ok. ẹ wo dáàdi ṣadé ẹ ẹ ní wàá lọ kìlọ̀ fọmọ yín ẹ ẹ ní wọlé lọ kẹsàn fún kó bá aṣọ òṣì aṣọ ránù tó wọ̀ yẹn ọmọdé kan kì í wọlé aṣọ bẹ́ẹ̀ yẹn o àwọn aláàtà wọn máa ní orí àwọn parents ẹ pé orí wọn ti yí wọn ti ya wèrè nítorí tó ni wọn bá pé wọn ní jẹ́ kó mọ wọrú aṣọ àìrú aṣọ òsì yẹn jáde. ariwo tó ń pa ibo ló ń wọṣọ náà lọ báyìí. ó wọ aṣọ burúkú lọ sí school ẹ̀ tún béèrè lọ́wọ́ mi mọ́mí fọláṣadé ṣé wàá gbọ́ tèmi èmi ò fẹ́ orogún tó ń bọ́ ọmọ ìṣe nínú ilé lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí o ọmọ yẹn náà ti complain fún mi ó ti ń sùn náà kò ríru gbogbo wàhálà bẹ́ẹ̀ lábúrọ̀d tó wà sórí ta bá máa bọ́ ọmọ ìwí systematically la máa fi bá wí o. dáàdì ìsàdé nítorí ọlọ́run. oh yes ọgbọgbọn báyìí la máa fi bá wí àti pé irú aṣọ tó ń wọ̀ lọ́hùn nìyẹn rọra fílẹ̀ o ìwọ àti ẹ̀ ní ní last week week before last ìwọ àti ẹ̀ náà ni why ó bẹ́tà kẹsàn fún kò gbọ́dọ̀ wọrú aṣọ yẹn jáde àníkọ̀lẹ̀ wọ jáde nu léyìí kí ni ká ẹyin náà wò. hey daughter how are you. ẹ wo nǹkan. daddy how do I do. ṣé wọn ẹ wo nǹkan. so beautiful. Hmm. mo ti lọ sí. Ah! that's good. so máa yín lọ sí. all baby. Okay. mọ́mi bye bye. ṣé lè dà ẹ ní bàbá dà ṣáde. ní ìfilẹ̀ pé. ìjẹ́ o máa lọ tó bá dé máa pè àti pé tó wọ̀ yẹn ò tí ì bá àtijọ́ ah. kò ì bá àtijọ́ dẹ̀ tó bá dé máa pè máa sọ fún ṣọ́ọ́dì bọ́. ẹ ẹ ṣe ẹ ṣe àparí. Mm, mm, mm. mm-hmm. mo ti dákẹ́ atoyin ti. rárá o ṣe kó nǹkan jẹ ti dé náà. mọ́lì ṣẹ́gẹ̀ cross mọ́gà o ló ṣẹlẹ̀ mo tọ́ láti gbọ́ ọmọ yẹn fún ẹ o mama yẹn proof sọ gangan. ṣẹ́gzẹ̀ kí ni gbogbo ọ̀pàtà tó wà lọ ń first assignment ẹ wípé kò ṣe ọmọ fún small baruji olúwa dìsírìtù sí ẹ lọ́rùn sí. o máa dìfọ́ ọ̀dà o. ẹ̀yin guys ẹ̀yin guys ṣé o gbá ti agree pé n sí bọ̀bọ̀ ìfọ̀n simple assignment kò kàn gbọ́mọ fún kò gbọ́mọ wá kí ló wà ń bẹ̀. má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ no dey no dey talk like that abeg abeg abeg wo jẹ́ kí n sọ fún ẹ. ṣorí ní state um. tó bá fẹ́ wọ jumper lè trouser eh. o ní láti make sure pé hip star ni orí hip ẹ ló máa wà. gbogbo yannis tó wà lẹ́nu mi mo ti bọ́mọ yẹn fó à ah, báwo ni tọ́wọ́ náà ṣe jẹ́ ní ìgbà yìí. ọmọ ẹ stubborn. o stubborn dey you. lọ pe gẹ́yẹ fún mi now now. gbogbo ohun tí wọ́n ṣe tì. be you mo trust ẹ. mẹ́rin de Oh my God! maa gbo omo yen de bi Oh ogo lo da awon asiko yii naa de baje o. what's up girls. pastor. yeah what's up baby. how you doing. siva hi. what's up baby. anyway sha uh, it do matter you understand perhaps joro mọ but I will gladly introduce myself to you. Uh, sori èmi tí mo wà ní ara àwọn biggest clan strongest clan ní ọgbà yìí sọ̀rọ̀ mi yẹ the biggest boy ní mi lọ́gbà yìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ọ̀dọ̀ tiwa àwa ń gbádùn ẹ̀ at the same time ó máa dùn mọ́ mi inú tí ọ̀gán bá lè gbádùn wa you understand kí everything kó lè reciprocate. mo respect ó ṣàfù gan. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí o bá gbádùn wa mo assure ẹ ní ultimate protection ní ọgbà yìí tó yẹ pé omi mi kan kò lè mí ẹ tó máa fi ṣetán ní ọgbà yìí but tó bá lọ ṣí fún ọmọ ká bébì mi ọmọ rẹ̀ á béèrè mọ́. hey hey hush what is all this ọ̀ka ọ̀ kí ló ń sọ náà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ló ń bá sọ̀rọ̀. Uh, of course i'm not crazy ìwọ ni mo ń bá wí náà. you must be very stupid for that ṣùgbọ́n wo mi dáadáa ṣé o bẹ́ẹ̀ ìkan náà rí fraps tẹ́ ń bá sọ̀rọ̀ lórí campus ni do you know where i'm from usa read my lips usa you must be very very stupid hey girls let's go please. ẹ̀yin guys Fuck up, lè ṣá. omi tó bá tún ever bá mi try ẹ̀ i will deal with you ó fọ́ mi ní etí. I will send you to jail next time. Next time màá bury ẹ alive. serves him right ṣófin ìpín kan lára àwọn ọmọ aláṣẹwó tó ń kó káàkiri campus. àbí o máa gbà mí. o ah, bá ti má gbà lójú náà. àwọn big guys campus lélẹ́yìn náà. big guys my foot. ẹ jẹ́ a I have a lot to do. ẹ̀yin hey guys fọkọ̀bù yìí lọ́mọ ìṣá ó disgrace wa gan o. ṣé mi sọ fún yín mi sọ fún yín mo ní mo bèbí yẹn stubborn gan ó máa ń fẹ́ máa pull stunt kan tí ò necessary. <laughs> Ah! ìfọ̀jẹ̀ ni bèbí yìí o ẹlẹ́yìí yẹ̀yẹ́ mi ó mẹ́ẹ̀sì mi ní ọgbà yìí ó fọ́ mi ní etí nínú kámpọ̀sì. <laughs> ẹ̀yin guys gbogbo wa ti di ẹgbẹ́ nítorí owó àti ọmọ màá wá jẹ́ kó yé màá pùfẹ̀ fún wípé èmi ni small ọgbà yìí àgbà. ẹ guys àwọn lanterns gbọ́dọ̀ bọ́ sí ọ̀rọ̀ yìí. wọ́n ti gbọ́ already ṣùgbọ́n àwa jẹ́ kó yé wọn wípé iná lọ lórí lórí lórí àtùpà lórí àtùpà. ẹ káàtó ṣé mi wá wàá <laughs> ẹ ọmọ ìdè mo fẹ́ rí ẹ wá ní tí ẹ lè busy right now ṣẹ́gun ni mo fọ ọ ṣọ́lá àlejò ni mi ṣe lè rí. wọn ò lálejò bọ instruction tó fún mi ni pé àwọn ò fẹ́ rí àlejò kankan right now. kí ló ń ṣàkóyè náà. excuse me sir mo dẹ̀ sọ fún lady yìí kó má ti wọlé pé busy ṣe ló dẹ̀ já wọlé. Appearance shows the man. Ṣé ò ń mo ti sọ fẹ́ pé mo fẹ́ rẹ ní ọ́fíìsì mọ́? Kí ló dé gan? Oh, look, you are choking me. Jọ, Ọlọ́run fi bẹ̀. Give me a break. Tó bá yà á dẹ̀ máa continue. Mi wá, kí ni mo ṣe fún ẹ? Kí lẹ̀ṣẹ̀ ni? ṣé torí mo ní ká máa gbádùn ara wa ló ṣe ní kí n máa lọ. ṣọlá mi ò ráyè bu ọ̀rọ̀ gọ́tà kun ló ń fọ as you can see ọ́fíìsì mo dẹ̀ níṣẹ́ gan máyì kí dáadé mi bá ń bí o. o dey take it easy you know i love you. ooo oh, look má bàa mi sọ̀rọ̀ ẹ mọ́ àkílódé gan fi mí lọ́wọ́ lẹ́ẹ̀. ń sọ yẹn náà táyọ̀ má sọ bẹ́ẹ̀ ẹ wá gbà mí àná jíjẹ kọ ọ̀bùn ọ̀bùn tí dẹ́kọ̀ ara ẹ̀ kéré kì í ṣẹ́jú ẹ̀ ó bá sọ fún wa pé ó lè ṣe ẹ ṣinú ìwé àbí kí ló bá mi sọ kì í ṣẹ́jú ẹ̀ ṣèbí mi mo fẹ́ máa tẹ̀ bàtì ẹ ṣinú ìwé màá lọ fún ẹ èmi náà jáde màá wá bẹ́tà guy tí wọ́n ń ṣe ṣinú ìwé bíi títì ẹ. ṣọlá pé ọlọ́run ni mo fi bẹ̀ leave my office àìjẹ́ bẹ́ẹ̀ máa pe security fún ẹ. ẹ eh, ò ní ìdí ẹ ẹsẹ̀ mi mo fi rìn wọ ẹsẹ̀ mi náà máa fi lọ. idiot. Lọ́lá. Ah, ah. Ṣadé. What's up, báwo ni? Wow, wà o. túndùn nǹkan ṣe wà pa túndùn dà. kò sí around ó jáde. kí ló dé fi wá fún fi o three oh one. ó rẹ̀ mí ni orí ń fọ́ mi in fact mo ṣe jíǹsìn gan ni sef. èèyàn aṣọ ti lo ti lo. pẹ̀lẹ́ anyway tí túndùn bá dé sọ ń pé mo check in. Eh. àríran class lára la. okay. bye bye. Eh, ṣadé wọnà jókòó. mo gbọ́ pé. ìwà ti àwọn big boys campus ń pé ẹ clash kékeré kan pé o tiẹ̀ fọ́kànnú wọn létí. so nǹkan tó tiẹ̀ fẹ́ sọ nìyẹn wo àwọn guys yẹn they got what they deserved imagine wọ́n náà gad looking riffraff kó wọ́n máa bá mi pé àwọn láìkè mi setting àwọn àwọn àwọn fẹ́ kí n fẹ́ àwọn èmi tí mo mo stop tí mo wà made up of in America what nonsense ah lọ́lá. ò ṣadé èmi kọ́ ni kí n advise ẹ ni ṣùgbọ́n àwọn guys yẹn they are so daring wọ́n dangerous gan they rape they harm mo kò pray ní pé kó má ṣe nǹkan fún ẹ because hmm, àwọn guys yẹn dangerous gan campus yìí o. wo lọ́lá wọn lè ṣe anything fún mi ṣé mo mẹ́tí mo jẹ́ lẹ́yìn do you know who Chief Bádéjọ tó jẹ́ lẹ́yìn i repeat Chief Bádéjọ wọn lè ṣe anything fún mi ṣùgbọ́n. anyway Ṣadé nǹkan ẹ̀yọ̀ kan tèmi kàn máa advise ẹ ni pé tó bá ti rí wọn tí anything bá pa yín pọ̀ bó bá bú ẹ sọ anything ṣáà má dáhùn má lọ ń tiẹ̀ ṣùgbọ́n. má wọrí ààrẹ jẹ́ kí n máa lọ ẹ̀ rí yín class lọ́la ṣùgbọ́n take care báńkì tún dùn. kó dẹ̀ sun o. bye bye. See ya. Take care, Rakariro. Okay. dájú ṣáájú ẹ bá má gbà kọ́ mọ̀ ẹ lọ pàtí tó fẹ́ lọ lálẹ́ yìí o. wọ́n ti sọ wípé iṣu atẹnumọ́ kì í jóná ó látẹnumọ́ mọ́ mi ṣadé ó látẹnumọ́ ṣé after àgbà tá ti agree pọ̀ lọ́mọ pé kó lọ múra kó máa lọ pàtí lóṣẹ̀ tó wá ń bi mí pé ṣó yẹ kó lọ nígbà tó o fẹ́ kó lọ kí ló dé tó o ti sọ fún kó tó lọ change wàá ti sọ fún ìwọ ló bí ọmọ mi ò mi ò fẹ́ lọ pàtí simple àmọ́ ọmọ múra ṣé tó bá múra jáde tán sìn màá tún àṣẹ ní kó má lọ mọ́ mi ò lè Dad. Oh, daughter. What's the last night look? Ah, ah, you're looking good, baby. Thank you, Dad. Okay. Um, àbí kí arrange the driver kan fún wa assist ẹ driving Ale. Dad, we shall máa wa mọ́tò lọ. Kí ni ìyàtọ̀ bíi? Eh, wo wo wo wa. Bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́hùn-ún ó anytime lèèyàn lè drive ọ ló lè rìn lọ́hùn ibi ìbà èèyàn máa wà kẹ́fùn ni ṣó ti gbọ́ báyìí. kò sí ní tó máa ṣe ọmọ mi ibi ò yàtọ̀ sọ́hùn bẹ́ẹ̀bì. wo ṣàdé orílẹ̀ ti ṣú o ò gbọ́dọ̀ bọ́ sọ́nà lóru yìí o kò jẹ́ kílẹ̀ ẹ mọ́ six thirty kó lù báyìí kó tó bọ́ sọ́nà o. ọmọ tó kún bá wíkú ti lọ ó dẹ ní sùúrù. èyí ni ẹ wọ aṣọ tó wọ ṣáà tó tó dáa ló wọ̀nyí ẹ lè sọ fún pé kó lọ bọ̀ àgbà ọ̀rọ̀ ló lè sọ o port ká jẹ́ pé aṣọ yìí ló tẹnu mọ́ kó tó jáde ni ibi tá a bá ti já tí o bá ti fẹ́ nìyẹn àní kó má lọ mọ́ aṣọ tó wọ̀ yìí o kò dáa àmọ́ o fẹ̀ tẹ́lẹ̀ òun pàlàpàlàpà ọ̀rọ̀ patí ló ń sọ hmm. o mọ̀ wípé patí bó ṣe báwọn ọ̀rẹ́ ẹ lọ àwọn náà máa bá ṣe tiẹ̀ hmm. bọ́dí irú aṣọ tó wọ̀ yẹn lóòótọ́ ni pé kò dáa sínú ṣọ́ọ̀bù mo ṣàwọn ọkọ̀ tó ṣì kù Ah, ṣọ́ọ̀bù. Ah, Dẹ́bí sí i. Ah, ah, ọ̀rẹ́ mi, ojú ẹ̀ rè. Báwo ni? Kò bá jẹ oúnjẹ kan ìjọ ṣá. Wọ́n ń kan ṣáájẹ wa. Adúpẹ́ báwo? Bẹ́ẹ̀ dáadáa ni o. Ẹjọ́ ẹ̀gbọ́n ẹ̀ máa ní màá fi sùn yín. Ẹ̀gbọ́n mi, kí ló tún ṣe? Ṣèbọ́ sọ fún mi pé ẹ ti parí ìjà. A parí ẹ o àtọjọ́ tí mo ti lọ sọ́fíìsì ẹ̀ tó ti work me out tí máa ń pè sórí aago báyìí ṣe ló máa ń bá nǹkan ọmọ mi létí. Ah, kí ló dé ó ṣọ̀fù òṣèwọ̀n nítorí wọ́n sì sọ fún mi pé ìfà àtọ́lẹ̀ jọ lọ sí Àbújá ni wọ́n lè ti parí ìjà. Ah, irú ẹ̀gbọ́n ẹ̀ pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní problem ó ti ẹ̀ béèrè pé kí lẹ̀ ṣẹ̀ mi. ọ̀dà kí ni wọ́n kàn ṣe. ayé a máa dà o ṣó dáa kó lólùfẹ́ méjì wà kán ti máa fẹ́ra wọn for months kémi àti ẹ̀ka má ṣe ara láṣọ wò báyìí n tí mo sọ fún nìyẹn o tó fi ní máa lọ o. o ṣọ́pọ̀ ò ṣe ẹ̀gbọ́n mi ò ṣe kọ́kọ́ tó jù yẹn lọ ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni Débísí ó bẹ́tà kẹ́ pe family meeting lé lórí kẹ́ pe àárọ̀ àtọ̀dọ̀ fi lé yín kẹ́ pe lé lórí kẹ́ tọwọ́ lébọ̀ ọ̀rọ̀ ẹ̀. irú ọ̀rọ̀ játijàti olówó sọ fún mi yẹn sí kí ló mean by that kí ló máa ń ṣe é náà má wàá bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi láìkẹ́ má bínú. àwọn òdodo ó dàbọ̀ ó dàbọ̀ ọ̀rọ̀ ìwọ ọlọ́run irú kí ló wá ń ṣẹlẹ̀ sí mi yìí mi ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ or else wọ́n máa pa èmi àti gbogbo fámìlì mi. no, no, no, no. olùgbé Fọláṣadé but omijé ẹkún ló ń sun yìí. no daddy mo ní slight headache ni. kí ló dé tó ti wá sọ̀rọ̀ tẹ́lẹ̀. ọmọ ènìyàn dání lóró ọmọ ènìyàn ṣe ká. tó bá rí bá ẹ bẹ́ẹ̀ tàbí máa lọ sí sukùl yìí tó bá bẹ̀rẹ̀ àdébà. no no no màmá jẹ́ àtìlẹ́yìn ní test ní school yìí ni mo dé gbọ́dọ̀ lọ. ok mi ò ní fẹ́ kó o ṣe wàhálà láti driver rẹ̀ jẹ́ kí ní kíkan náà driver sùn kan àgbẹ̀ lọ. ìyẹn kọ́ ok pẹ̀lẹ́ tó bá lè ti ń bọ̀ láti school bí a kò yà spiro. ok ọmọ ènìyàn kò fòkòrò ojúṣe bí wọ́n dánmọ́ lọ́mọ lóró láìṣẹ̀ láìrò wọ́n ń pọmọ lọ́mọ lẹ́kún ẹ ò ráyé lóde tí gbogbo ọ̀tá fàsókè yìí dé borí o ẹ máa. ẹ guys kí ló ṣẹlẹ̀ shegs eyu small ìtòmọ tara santana. ẹ guys ẹ gist mi wọ́n ní idán ti lọ. Ah, wèrè o fẹ́ information tó bá ń gbọ́ missing in action ìwọ gan-an rí fa title yẹn sí i ẹ eh, omi nẹ. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá eh? chiama ó ju ọmọdé yìí ó fọ ọmọdé yìí ó fọ fọkùfọ tó yẹ pé eh, nílé ayé ẹ mẹ́n gbogbo sweetness ara ọmọ yẹn. ó ti mú gbogbo iná àmúlò àtọ àlẹ mo miss. <laughs> tó bá gbọ́ tó bá gbọ́ ọba àná ọba àná sọlí náà ń pè bẹ́ẹ̀. Ah. bí sọlí ṣe fọ ọmọ yẹn lánàá ó dàbọ̀ bí ọkọ ẹ̀ dákọ̀ fọ bẹ́ẹ̀ tó bá gbọ́ gbogbo ọ̀nà àwọn tó ń pè bẹ́ẹ̀ rèé yéé mo miss lóòótọ́ ẹ̀yin gáàsì ẹ̀mọ́ tó wá dùn mí ni pé ah, ó dùn mí tí mi sì ń bẹ̀ ká ní mo wà ń bẹ̀ ni màá make sure pé mo yọjú báyìí èmi àti lady yẹn a ní eye contact báyìí a lè mọ̀ pé mo ti rí òun pé small ti ṣe kí ni small ti dé gbogbo ṣáàmọ̀. ẹnu ẹ pọ̀ bó ń gbọ́ ṣe wà ẹ kò sá kankan tó fẹ́ ṣe mọ́. kò sá kankan kò sí ẹnu. ẹ̀yin gáàsì. Iso inú ẹkú lọ̀rọ̀ yóò kó má ṣe sọ ìsó inú ẹkú lọ̀rọ̀ yóò kó má ṣe sọ gbogbo ọjọ́ kẹtàlá ìgbésí ayé mi ò ewu ni gbogbo ọjọ́ kẹtàlá ìgbésí ayé mi ò ewu ni kàyéfì lọ̀rọ̀ yóò ẹ bá mi gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ bárò máa ro fóònù náà mi sọ ṣírí torí láìṣe láì sáré kílódé Kiri. ni fẹ́ kú. torí láìṣe láìro wọ́n ń já mi lódodo torí láìṣe láìro Afọláṣadé wọ́n ń já mi lódodo. sórí lẹ́yìn ọlọ́run ọba ìyá àti bàbá ẹ̀ tó kàn lè wọ́n sì sọ wípé ṣẹ́rànṣẹ́ràn máa ń lẹ́yìn tó ń jẹ́wọ́ fún un tó bá ń ṣí tó fi ń sunkún níbi sọ fún un. mọ́mí nǹkan burúkú kan ti ń ṣẹlẹ̀ sí mi for the past two months. 30th <sighs> of last month, I was raped. What? And also to get 13th, or to kidnap me, or to rape me for the second time. My goodness. You are so But I won't hold I want you. Daddy, mo mo suspect our boy is calling school me? What threaten me? suspect what? She ìwà dẹ̀ sọ fún wa? O kò dákẹ́. Omi wọ́n threaten mi wọ́n ní tí màá fi lè sọ. Àwọn máa kàwé, wọ́n jẹ́ máa gbà parents mi o ṣàdé for God's yẹ kó mọ̀ pé empty threat lélẹ́yìí ọmọ olú bàbá tó ní náà ó bá ti sọ náà ẹ́. Ah! má jìyà o kò ọmọ orí láyé káyé fi ni ah! káyé fi ni. Ah! iṣó inú ẹkú lọ̀rọ̀ yóò kó má ṣe sọ iṣó inú ẹkú lọ̀rọ̀ yóò kó má ṣe sọ. kí ni ṣe tó kàn ń fi ìyà jẹra ẹ lásán kí ni dé tó jẹ́wọ́ fún mi wá ìtẹ̀sẹ̀ lọ rí ìpọ̀ ọmọ yìí. ọ̀gá mo kàn lè dédé wà ká máa fìyà jẹra wa báwa ṣe máa ń ṣeré wa ní sùkúù nìyẹn kì í ṣe pé bóyá wà nínú ẹgbẹ́ òkùnkùn àbá wà nínú ẹgbẹ́ kankan ṣùgbọ́n mi àtàwọn ọ̀rẹ́ mi tá a bá ti dúró báyẹn bá ṣùkọ́ máa ń fi àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ̀yẹ ṣe gbogbo. sọ́tọ̀ ṣé o ò ní jẹ́wọ́ ok nígbà tí kì í ṣe ẹ̀yin lẹ rí ìpẹ́ wá ìtẹ̀ṣe fi ń ṣe yẹ̀yẹ́ ní skul níjọ́ kejì. Ah, ọ̀gá ọkọ̀ bá dàbọ̀ lọ́wọ́ á jẹ́ á jẹ́ bíi ẹ̀wọ̀n àsìkò ìyàlú díẹ̀ díẹ̀ ṣàánú mi mi ìmọ̀ ìpínlẹ̀ ọ̀pẹ. ṣé o mọ̀ bí ẹ ti sọ fún rí ten threatening life ẹ wípé tó bá fi lè sọ fún anybody ẹ máa pa ẹ máa pa àwọn parents. Ah! mo jẹ gbèsè lọ́dún yẹn ah! ayé mi ti wá bàjẹ́. ṣé ẹ sọ bẹ́ẹ̀ ah! ọ̀gá mi awakọ̀. ẹ sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí wo bí sori mo ń ṣàánú ẹ tẹ́lẹ̀ ni nísìn màá wá jẹ́ kí ìyà àkọ́bínú ìyà kó pa orí ẹ̀ yìí tó bá pa orí ẹ̀ yìí dáadáa wàá gbà wípé ọlọ́run ò pè méjì. Ah, fifty four years dáàdi wa ló láyé wọn dé police station rí. orí tiẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ láàrín. Ah, ọlọ́run máa jẹ ẹjọ́ sáà. ẹ ṣáà sọ fún mi tí o rí pé màmá bá wà ṣẹlẹ̀ lọ. chief ṣẹ́rí mo ní advice kan láti fún yín lórí ọ̀rọ̀ boys ta kó tí wọ́n jẹ́wọ́ ni because èmi ń wo as my own personal advice ni o. since tí wọ́n ti kọ̀ láti jẹ́wọ́ why ti ẹ̀ ṣe jẹ́ ká kó wọn face court. court. because tí àbá fi irú wọn yẹn ká fi wọn jófin bẹ́ẹ̀ yẹn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní parẹ́ kúrò society kò dẹ̀ dá àbí báwo lẹ ṣe rí sà. no no no no any point any point um, tí o bá rí bẹ́ẹ̀ ẹ bá mi sọ fún DPO ẹni kì í ṣe ọ̀tún la ni wá mọ́ ọ̀la òde yìí máa kàn án lára. Okay, sir. Ṣé Yes, sir. Thank you very much. Yes, sir. Ẹ ṣé mo dúpẹ́. Yes, sir. All right. Yes, sir. Oh, how are you? Good afternoon. How are you? báwo ni bọ́dì ẹ̀ Thank you. òkè. ọ̀lẹ́ dọ́tà. mo gbọ́ gbogbo discussion tell ní pẹ̀lú IPO yẹn ẹ jọ mi fẹ́ kẹ́ ṣe any case mi fẹ́ can gbé any case lọ sí court for my sake and for your sake ẹ jẹ́ mọ̀ public figure lẹ jẹ́ nínú society ẹ jọ dáàdi tá bá fi lè gbé kéèsì court I'll press my bẹ̀rẹ̀ sí ń kọ oríṣiríṣi Afọláṣadé. Yes, Dad. Sórí already àwọn pírẹ́sì ti ń kọ oríṣiríṣi torí irú èèyàn tí mo jẹ́ náà ni wọ́n rú àwọn gangsters tí wọ́n wù ìwàkiwà tí wọ́n wù yẹn ó mọ̀ pé wọ́n fẹ́ bara wọn lórúkọ jẹ́ láì ṣe mi ni so jẹ́ ká gbé wọn délé ẹjọ́ tí wọ́n bá fi ojú balẹ̀ ẹjọ́ tí wọ́n tí wọ́n fi wọ́n sẹ́wọ̀n wọ́n á mọ̀ pé ohun tí ò dára wọ́n ṣe. wo òótọ́ lẹ sọ ṣẹ́ni tó bá ti di Monday báyìí à ń lọ kóòtù ni ṣé ó ní gbogbo ètí wọ́n sọ yìí àpò ara ẹ̀ ló ń sọ sí kóòtù là ń lọ èèyàn láti jẹ́wọ́ ẹ ṣọ̀wọ́n ọbẹ̀ ṣe tóbi tó society yìí. daddy ẹ jọ̀ọ́ mi ìfẹ́ any case i don't want any court case. Oh. okay okay stand up don't worry. thank you. mama robinson tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn wọ́n ti gbọ́. Ṣadé. Yes. Hello. Ah. Long time, báwo ni? Well, some weeks back náà mo I brought yín kọ Adébísí. Ah, she's now a mother of two. Really? has ti been marrying me? Ah no, a ṣe ń bẹ́ lọ. Oh, that's too late. Anyway, mọ́mí ńkọ́, tádé ńkọ́, ah, iṣẹ́ ńkọ́. Aunty. So what are you doing now? Ah, mo manage uh, company around me. Àfọláṣadé. Ah, Shadi. báyìí. Yes, Dad. Yes. Ẹ káàsán sá. Mú ìwá. Ìgbà wo ni wọ́n débí? Ah, kò pẹ́ náà. That's good. Àwọn papers sọ ní ìkọ́ra fún mi. Oh, good. Oh, wà okay. Ṣadé, ṣé ìwọ ọmọ Múyìwá ń tiẹ̀? Yes, Dad. Uncle Múyìwá. Oṣù ọ. Yes mú ìwà ìrẹ́mọ létúṣadé. ah mo lè gbàgbé ẹ ah, ah she's not a big girl. ẹjọ máa ń ṣeré ń kékeré ṣeré tọkọtìyàwó <laughs> ah that's good a jẹ pé ẹ̀yin méjèèjì ní good memory rẹ yes eh, ibẹ̀ náà mo fẹ́ máa lọ sàn ṣùgbọ́n máa need láti tẹ̀lé mi kakú jọ lọ once and for all. jẹ́jẹ́ uh-uh, jẹ́ kí entertain one now wà máa entertain ẹjọ́ mi ṣebí it's your brother brother ẹni. ah it's been a long time dad. no it's your brother filẹ̀ a máa wá jẹun jọ mi. kí gan tó wá ṣe ní nàìjíríà. àdàmú ìwà ìfọ́nà. well kò ń ṣe nǹkan tó really serious náà but dáàdì lọ ní kí n padà wálé wọ́n ní ẹ̀rù ń bà wọ́n torí gbogbo terrorist attack àti racism tó ń ṣẹlẹ̀ ní USA so wọ́n ní kí n padà wálé though me find it easy kò rọrùn fún mi rárá but I love my dad so much so I had to come back home. well nílé làtò wà nínú ọ̀ Mohbad ibẹ̀ ni mo ti bag first and second degrees mi. really? yes. Ṣadé. Yes. Mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀. Mo ń kọ́ yín. Yé pè mí bọ̀dà. I'm sorry. Ìkejì ni pé mo fẹ́ kí èmi àti ẹ ká wà jù báyìí lọ. Bọ̀dá mi wá mi understand. Ah ah, wọ́n embarrass me kí gbogbo ẹnu máa fi sọ̀rọ̀ ní ibi tó ti wá at least wọ́n máa ń gbọ́ fìlà. mo fẹ́ ka. well kò sí nǹkan tó bá àtàbà jẹ́ friends but mi tí ready láti ní any serious relationship pẹ̀lú ọkùnrin until tí bá marry so a kò lè jẹ́ friends. bínú bá ṣe ṣíbi ìgbà ni wàá rí i pé nǹkan tó ń rò èmi gan-an rò. lóòótọ́. àti mo fẹ́ rush obìnrin tí máa fẹ́ fi ṣaya lọ́jọ́ iwájú. no no wọ́n ṣe bẹ́ẹ̀ sórí tó bá rí Ṣadé tí mò ń sọ yìí she sweet ó débẹ̀ ọmọ ọmọ yẹn ti wájú. Hmm, mo ń wá alára àgbàyídá ojúmọ́ kan ara kan bó ṣe gbé ṣọlá pédé lọ́jọ́ náà nìyẹn tó pọ́n tó gẹ̀ẹ́ atlas náà ó jakulẹ̀ ni hmm, báyìí sì Ṣadé tún ni. Banji a lè fi kú wéhun sórí tó bá rí Ṣadé jẹ́ kí n pè ní Ṣadé mi ó ṣẹ̀ṣẹ̀ dé láti America ni Yankee property nice figure I mean ó ti wá wà matured kò ń ṣe ìkejì wúlé bàǹtù. èmi ń sìn bí pásẹ́njà ni mí gbogbo nǹkan ló máa ń change mo máa ṣe nǹkan mi kò ń change as a matter of fact. Um, Uncle Banji. Ah, ṣọlá pé báwo. ẹ kalẹ̀. kalẹ̀ ya rẹ. ṣé wà. a dúpẹ́ mú ìwà báwo ni. ọ̀nkì ẹ̀. ṣe rí báyìí ọ̀nkù báńkì ẹ wò báyìí mo kí kò dá mi lóhùn ó kàn dìde tí n bá ti rí ní anywhere tí n bá kí kò ní dá mi lóhùn máa pè sórí aago ẹ náà ṣe ló máa bá ń fún ọmọ mi létí mi ìdẹ̀ wá ṣe lẹ́ṣẹ̀ kan tó pọ̀ o ntẹ́yìn náà lè gbọ́ sí ni ṣúdà kó lólùfẹ́ méjì wà tó ti fẹ́ra wọn for months kó má ṣíra wọn láṣọ wò nǹkan tí mo bá mú ìwà sọ nìyẹn tó di wàhálà o. Eh, ọ̀rọ̀ yé mi bọ̀ díẹ̀ díẹ̀ pé agbáyé tíjọ́ wa yẹn ẹ̀ tí ì ṣe kankan pọ̀. ah kò sí ní tó jọ. ah o bad terribly bad but ẹ̀wọ̀n má wọrí má bá sọ̀rọ̀. ìjọ ah, má bá sọ̀rọ̀ etí lójú ìwà bá ti rẹ́dí láti lọ wá bá mi nu mọ́tò. Ah, mú wa ah, ó ṣe ìṣọ́ra pé lórí ìjókòó okun òun wó ruru ká wá ruru now jẹ́ sort issue yìí out now. tó bá fẹ́ kó wá ruru débi tó bá ń wọ̀n tó bá pẹ́ láti bá mi nu mọ́tò yẹn ẹsẹ̀ méjì wà fẹ̀ ǹdẹ́kùn yìí. ṣọlá pé tó bá yẹ mọ́tò yẹn lẹ́sẹ̀ ni màá pè é. inú ń lọ náà. gan ṣáà ni. báwo. mo ti sọ fún dádì pé ó wà around. wọ́n máa ti bínú sí mi gan-an ṣé mo pé mi tí ìwà chẹ́kan látìgbà tí mo ti dé ṣá. of course but mo explain ẹ fún wọn. thanks. hello ah ah <laughs> America mama. daddy fọláṣẹ adébádéjọ abẹdí àdé bí ẹ ṣe máa ń pè ẹ lórí fóònù tó bá ń bá ẹ sọ̀rọ̀ nìyẹn káàbọ̀ you are welcome Thank you, sir. you are welcome ṣé dáadáa ló dé pẹ̀lẹ́ ìsinú ẹ kò ṣẹ̀ṣẹ̀ wá yọjú sí wa níbí. ẹ má bínú dáadé ẹ má bínú. in fact dáadé ẹ sọ fún mi pé o ti dé finally. bẹ́ẹ̀ ni sáà nítorí terrorist attack tó ń ṣẹlẹ̀ ní USA torí ẹ̀ mo ṣe wálé sá. ah olóṣì làwọn Taliban yẹn àwọn Taliban in fact impression kan fún àwa ni wípé wọ́n ti destroy gbogbo United States. no. <laughs> you are welcome back home. yes sir. you are welcome. Uh, Muyiwa. sir. make sure po entertain Ṣadé dada. Ah. okay. yes èmi àti Ṣadé à ń jáde lọ. ṣé kò sí kankan láàrin yín o. èmi àti Ṣadé à ń fẹ́ra wa a dẹ̀ ní plans láti ṣe ètò ìgbéyàwó. tí n bá understand ọ̀rọ̀ tó sọ dáadáa ẹ̀ ń fẹ́ra yín. bẹ́ẹ̀ ni sà. I'm disappointed. Múyìwá for God's sake. Báwo ló ṣe fẹ́ pa nǹkan méjì pọ̀? Kò gbéyàwó kò dẹ̀ tún máa manage company at the same time. Ẹ ṣe yẹn ṣe é ṣe papọ̀. Múyìwá for God's sake. Ẹ̀yin méjèèjì ẹ separate ara yín náà. Fún separate yourself. Bọ́bẹ̀ Bọ́bẹ̀. Look, Múyìwá Múyìwá o try to understand àsìkò ìdí ìtọ́ fún gbogbo yẹn it's not yet time and you call this <laughs> yín go to máa lọlé sọ fún bàbá ẹ kó sọ fún mo bá rí what. èmi ni bàbá ẹ èmi ni mo bí ẹ àsìkò tí ìtò fún ẹ láti ṣe marriage àwọn gbogbo bíbà yìí ìwọ ló ní gbogbo ẹ gbogbo business mi all my business all my money ìwọ ló ní àti pé sórí ṣadé tó rí yẹn àbúrò ẹ ni èèwọ̀ ni tó bá fẹ́ take your time my dear boy. ṣé ó dìgbà tí n máa hu ewu lórí mi kí n tó fẹ́ fẹ́yàwó. kò yẹ kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa fàjà láàrin ẹ̀yin méjèèjì ẹ̀ ò dà kó burú ẹ̀ màá tẹ àwọn náà àjọsọ ààyò rẹ̀ out ṣe ti gbọ́ ẹ̀ ẹ̀ má wọlé màmá màá pè yín padà ṣe ti gbọ́ màá pè yín. Okay, bye bye then. Bye. How are you, my darling? Ṣadé. Fọláṣadé kí ni ṣe ojú ẹ ṣe look so dull ṣó lẹ́ni tó ṣe ń tà ní. ní mi láìkí nǹkan tí dáàdi mú ìwà ṣe fún mi léèní àtọ. kí ni wọ́n ṣe. wọ́n sọ fún mi pé kí n má expect any relationship láàrin mi àti Múyìwá except a brother and sister relationship ó tiẹ̀ work me out ni mọ́ mi. really. ẹ dẹ̀ mọ̀ pé mo like mú ìwà kan. Um, anyway not to worry ẹ ṣó mọ̀ pé dáàdi mú ìwà bíi bàbá náà jẹ́ sí ẹ um, and nǹkan tó sọ is very much unlike him wọ́n ń ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn ó likely kò jẹ́ pé nǹkan kan upset wọn ni kò yẹ all the same màá bá dáàdi ẹ̀ discuss ẹ̀ so that wọ́n á lè bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n picture of baby girl. Come on. Oh, God. Uh-uh. So, ẹ̀kọ́ lọ káàtì gbogbo fọ́ọ̀nù yẹn without me. Ah, Ṣẹjọ́ mi wá ni. Ẹ̀dẹ̀ dá lọ kó dá o. Ẹjọ́ mi kọ̀ náírà. Ìgbà tó yẹ pé mo dọ́dọ̀ ẹ̀, gẹ̀tí máa yí kò sí gèèkó kọlẹ̀kùn kọlẹ̀kùn kọlẹ̀kùn. Kí ni mo fẹ́ ṣe sí? Kí ló dé tó ṣe call mi? Mi ní kírẹ́dìtì mi tó máa parọ́ yẹn. Anyway, jẹ́ a máa lọ sí salon but dúró know style wo ló fẹ́ ṣe jọ nítorí ọlọ́run má ṣe braids because mo ní láti tètè lọ gbé mọ́tò mi lọ́dọ̀ mechanic. torí o fẹ́ lọ gbé mọ́tò ẹ̀ sìn kí èmi má ṣògì má big braids má má tẹ̀lé ṣe tọ́nà. díẹ̀ sí ma lọ kí lèmi tẹ̀ máa ṣe sírun mi náà let me see skull cap. Jealousy. lọ sí find you. fáìn ju tiẹ̀ lọ. one wọ́n ìnà pé ká lọ síwájú àárín. Thank you. ṣe ń jẹ́dá tó dẹ̀ sáré kùn club tó dẹ̀ mú kọ́ alọ́rẹ̀ kí ta fẹ́ sọ. Hmm, má bínú àwọn àgbà bọ̀ wọ́n ní ìyá ń ronú ọmọ ń roka ohun tó ń ṣẹ́gun ọ̀ṣọ́rá ọ̀rẹ́ mi. mo sọ náà wọ́n ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe é kí ló ṣe é ó ṣáà ní pé kò sí nǹkan kan ṣàlàyé fún mi Bádéjọ kí ló dé kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. Bádéjọ tó o bá lè bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ta ló tún fẹ́ bá sọ̀rọ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ fún. that's true akin ohun tó sọ yìí ló máa mú mi sọ nǹkan kan jáde lẹ́nu nítorí wọ́n ní ṣẹ̀rànṣẹ̀ràn àmọ́ lẹ́ni tó ń jẹ́wọ́ fún nípa ṣáde ọmọ mi. kí ló ṣe ṣáde. nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí láti bíi ijọ́ mẹ́ta tó jẹ́ pé mò ń dá stomach pain ẹ jẹ́ ó mọ̀ wípé àwọn gangsters kan wọ́n kóra wọn jọ ní skul ọmọ mi tí wọ́n ń rẹ́ẹ̀pù ẹ̀. ẹ yes. sáré mi kan náà ah ah ẹ kí ló wá ṣe sí ṣé o ti lọ sí tọlọ́pàá. ọlọ́pàá ọ̀rọ̀ ti jù bẹ́ẹ̀ lọ ah, ah! sórí raping tí mò ń sọ nípa èyí kì í ṣe nǹkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ah! ó ti kọjá ọ̀rọ̀ ọlọ́pàá débi kó tiẹ̀ wá sú mi. Ah ìyẹn tó àbí ò and of course ọmọ pọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó bá níyàn love ọmọ tó bá níyàn love èèyàn mo love Ṣadé n tó mú mi gbé ọmọ kúrò lẹ́yìn Amẹ́ríkà wípé kó máa bọ̀ nílé ó yẹ kó mọ̀ pé ó mint mi. Ah! ó dẹ̀ ṣe kankan. ọ̀rẹ́ filẹ̀ fún mi kí ló fẹ́ ṣe. máa wọ̀rẹ́ mi fẹ́ pọ̀lọ́pàá ẹ̀. Ah, oh, oh, no no no. no bàdìjọ́ fi mi lẹ̀. a kì í ní sùúrù. jọ́kẹ́ mi náà lọ́fọ̀ọ́mọ yìí bí ọmọ mìíràn ló jẹ́ náà. ìṣòro ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ ọlọ́pàá ìṣòro yìí tó bá kùtà lè ṣe ni ẹja wa kí n ṣọ̀rọ̀ ọlọ́pàá mọ́. ẹ ẹ listen wait ṣáà ní solution. ṣe ni pé máa bá wèrè lẹ́yìn bọ́ìsì ṣe ni pé lórí burúkú ni ẹ ẹ̀yin mú ọmọ tì kó tiẹ̀ wá jẹ́ kọ́mọ náà wá wọnú wò ẹ̀yin ò lè wọnú wò tẹ̀lé yín ẹ ló sá wọnú igbó ẹ̀ rí mú ah, tẹlẹmọ́pàlà yín ń bọ̀ lẹ́yìn láti wá gbọ́mọ láti lọ jẹ ogbó jẹjẹ mú ẹ ẹ wá lè rọmọ mú ṣe rí polórí burúkú ni ṣe o ẹ tí ì rí nǹkan kan o ṣe rí bẹ́ẹ̀ kọ́kọ́ wà yìí ná owó yìí ti kọ́kọ́ lọ sí náà ìwọ ah. ló ṣe ìránú yín ayé bàbá rẹ kò ní dáa ayé pọ̀ ní máa pọ́pọ́ bàbá rẹ kò ní dáa èmi sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ò ní ṣoríire ṣorí ẹ tí ì rí nǹkan kan kò tún wá tán síbẹ̀ ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀mí ìkànnì yìí tún máa lọ sí i mo folúwọ́ bá búra bí a kò yẹ yín ẹ. ó yẹ kó ṣìkú rẹ lọ fún mi jọ ẹ̀yin ọmọ wèrè yìí ẹ kó ṣìkẹ́ bọ́tà mi. kí ni màá ṣe náà. mo ní parọ́ tẹ̀ ọ̀rẹ́ fún mi bàbá ńlá ẹ̀ lè. mi ò mọ̀ nǹkan tí dáàdì mi rí tó fi sọ pé tó fi sọ pé a lè mọ́sò ọ̀rẹ́ ni bàbá ọmọ yẹn pẹ̀lú dàbí náà yẹ́n mi pa àlè court bàbá kàkẹ́ kọ́rí ni o mo dẹ̀ love Ṣadé gan. <sighs> ẹ wá ọ̀rọ̀ yóò tó kọ́ tó máa fa lẹ́díkì yes tí bàbá bá ní pé òun ò gbà kí dáì tí náà máa sọ pé wọ́n ń ṣagídí wàá dẹ̀ gbọ́mọ sá lọ. Bánjí Bánjí ó ṣe ń sọ̀rọ̀ báyìí iṣẹ́ mi kọ́ àti wípé ẹyin ojú bàbá ẹ̀ lọ́mọ tá à ń sọ yìí o. that is good kó tiẹ̀ jẹun ju abẹ́ lásán ìyẹn ló mu beautiful jù kó gbọ́mọ ẹ lọ fún bíi two three months dáàdi á mí sí ẹ bàjẹ́ ọjọ́ tẹ bá kí fóònù lẹ́gbẹ̀ẹ́ à ń bọ̀ nílé o <laughs> gbogbo àríyá ló máa ṣe dèyìn presidential economy máa fún yín red carpet reception báyìí gbogbo ara wa fẹ́ mọ̀ yẹn marriage tọ́dí mu yẹn wọ́n yọ̀ǹda ẹ̀ fún yín solution àwọn gé fún ẹ ọkọ̀ ẹ pé yíyẹ. Banji. <laughs> Ah, tó bá jẹ́ pé ọ̀rọ̀ oníṣẹ́ dé nísìnyí orí ẹ̀ ò ní jí síbẹ̀. wọ́n tún àti jẹ́ ọ̀rọ̀ oníṣìnà dé. <laughs> gbogbo màá lálẹ́ báyìí. abẹ́lẹ̀ ìṣúná. kí ló ṣe é. no mo ìwà i can't mo ìwà mi ò lè ṣe é. Ah, ah kí n sá kúrò lé kí ló fẹ́ kí dáàdì mi ṣe I love my dad so much I can't leave him even not for a day I can't o mọ̀ pé instruction tó fún mi ló jẹ́ kí n padà wá láti Amẹ́ríkà ó jẹun pé dáàdì mi kẹ́ ẹ̀ fún mi gan-an kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí dáàdì mi tí mo bá sá kúrò lé ẹ mú ìwà I can't. Shade, my dear, listen. Sorry. No, ọmọ tí mo sọ fún ṣé bí ká sá lọ for life at least just for about one or two months tábà dé ń gbà yẹn mo wà ṣọ́ọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà settle at least tábà ń bẹ̀ á contact wọn hmm? mo ṣe àmọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn bàbá mi ti please. orí wa mi ò Let's think of something else. You leave lè fi dáàdì mi I can't. Not even for a day. But... Jẹ́ ká máa It's okay. She ìgbọ́n tó ti bí ẹnu ti já máa lọ. at least parí oúnjẹ. no i'm okay. all right. bí omi rè ìgbé ọmọ yìí ọgbọ́dọ̀ jáde anyhow mọ̀mọ́ kó bá mi ìwọ ọmọ kàbí omi gbé èrú rè. mo fẹ́ gbé aṣọ mi lọ sí ọ̀dọ̀ dry cleaner. Oh, you see, that is what I'm saying. Òyìnbó yìí facility can never insist on the problem. Ngbì kí èmi bá ti kú, ìwọ náà wá gbọ́dọ̀ ṣe wàhálà. Jẹ́ kí mi làá bá ọ ṣe. Ehm, washing machine yẹn ti pack up, so mo fẹ́ gbé lọ sí. Gbọ́ kí mo ṣe ní bá pack up èmi kí ẹmí sanwó kò systematically mẹ́pàá kò jẹ́ kí mi làá bọ́ọ̀ ìwọ lọ important sí mi ní láìfù mi lẹ́yìn rẹ jésù lọ́kàn lẹ́yìn kí mi sọ mọ́tò kí mi sọ ọ kí mi dè sọ lé fẹ́rẹ́fẹ́ even though pàápàá dádì rẹ èyí sísì sí mi àmọ́ ìwọ important sí láìfù mi jẹ́ kí mi gbé lọ. àná ah, ẹ ah, ó lè lọ sẹ́ẹ̀. mi ò ní lọ. ẹ dúró ẹ mọ̀ pé jẹ́ kí n fún owó ẹ lọ get drink. drink all right eh, <laughs> eh, bọ̀dára máa lọ máa lọ ní tiẹ̀ sọ́ọ́ ti gbọ́ òbẹ́lẹ̀ rẹ̀ It's okay. wetin small in lagos ẹ̀gúrú jẹ́ small in. kí n sọ fún Múyìwá ni no no no no. Sweetheart. Ṣadé mi ò like nǹkan tó ń ṣẹlẹ̀ at least it's been over two months tá a ti fi lélẹ̀ tá a ti ṣe ẹ̀wọ̀n kan kó ń ṣe pé mo ò níṣẹ́ ń lè at least company bàbá mi máa ń bẹ tí mo rán àbúrò mi nìyẹn bàtà máa fi lélẹ̀ ọmọ kẹta ló bí ọdún mẹ́wàá ni mo gbà lọ́wọ́ Débísí. I'm 34, going on thirty-five. I don't have a child. Má think pé ma hot in any way. I have plans to marry you. yí ronú mọ́ bọ́dá mi ò sọnù ẹ wò bọ́dá mú ìwà kọ̀ decide láti lọ on holidays pẹ̀lú Ṣadé ni o ẹ̀yin náà mọ̀ pé dájú ò lọ́wọ́ sí fífẹ́ àwọn méjèèjì mo ṣọ́pin torí ẹ̀ náà lọ ṣe lọ. ọ̀rẹ́ mi ṣé òkọ́ ni Bísí ti ń sọ fún ẹ̀yẹ́ ẹ̀sìn. o má fi rònú ṣe rẹ̀ léṣe ṣé o mọ̀ pé mú ìwà àwọn ọ̀ṣọ́mọdé ni mú ìwà òun ṣọmọdé náà ó dẹ̀ kó yẹ wípé torí pé bàbá mú ìwà ò lọ́wọ́ nínú relationship yẹn kóhun tó fi wò ó pé káwọn ya ro two plus two pọ̀ náà fi sá lọ pé káwọn lọ ṣègbádùn ara wọn bóyá bàdà táàbù tó máa fi padà dé ọkàn dáàdì mú ìwà àti wálé. irú wà pálapàla wo nìyẹn ọ̀rẹ́ ìwọ ló ń sọ̀rọ̀ báyìí pé wọ́n ro two and two together kó mọ́ kúrò ní abẹ́núyàn for the past two months kó má ti ègbójú wẹ̀yìn rárá lóòótọ́ ló kọ nóòtù sílẹ̀ tó sọ fún wa pé ká má wá wọn pé òun ò sọnù àmọ́ gẹ́gẹ́ bí àbíàmọ́ ọkàn mi ò lè balẹ̀ kí ló ń sọ yìí ọkàn mi ò lè balẹ̀. mo ń tọ́ ni ó tọ́ ni bọ̀ fọ́pọ̀ ara ẹ balẹ̀. ẹ wo ẹ̀gbọ́n tèmi ò sọnù o. Ah! mo ti gbọ́ ẹ wọ́n lọ ní nice time ní sẹ́ẹ̀. next time òṣìwọ́ lẹ pé lọ ní next time bàràdà wọn ni kò dé bá kiri ṣé ìyọkẹrẹ lórí nǹkan ẹni mo ní kọ́ ọmọ mi má ṣe nǹkan ṣé ó ní dandan kọ́ kí ló dé tí ọ̀gbọ́n sí mi lẹ́nu. ó ti tó àjọpọ̀ mo sọ ọ pé kò rọra o mo ní kò rọra o. ó máa mọ bí health ẹ ṣe rí. health wo health wo kí wọ́n fi jọ́sí lẹ́yìn ìpariwo ìpariwo jọ́sí. mo tètè fún un mo mọ òwe tó mo òwe tó ìgbà mi o mo máa mọ ìwà àwọn ìjà yìí ẹ bá mi gbé alẹ́ ẹ bá mi gbé jókòó dára dára pẹ̀lú mi wá lọ́gbọ́n mi wá lọ́gbọ́n mi wá fún wọn ẹ pẹ̀lẹ́ ẹ bá mi fẹ́ bá mi fẹ́ bá mi fẹ́ bá mi fẹ́ ah má lọlẹ̀ ẹ má ṣe bẹ̀ bàbá mi sí ẹ má ṣe ah ah ah ẹ o ti pa mi o yà gbọ́ mi ti gbogbo ojú ẹ̀ wú kùngbẹ́kùngbẹ́ báyìí ẹni ó ti kú ti kú ẹni ọba wa ní ikú ọkọ rẹ kọ̀ọ̀kan la kó mú tiẹ̀ kó yin lọ́rùn wo Bísí o náà sun gbogbo ojú ọmọ ọlọ́mọ lówú kòǹgbẹ́ kòǹgbẹ́ ó ti tó mo fọ lóò lódùmarè bí ọ̀ káwọn ọmọ rẹ ní wo ó ti tó gbèmí kọ́ pa orí ó ti tó ó ti tó. anyway màmá mú ìwà èyí tó jẹ́ ògidì ọ̀rọ̀ làwọn èèyàn ti ń bá yín sọ látàárọ̀ ádẹ́wùn mi kẹ́gbọ́ o ká bẹ̀rẹ̀ sí ní sunkún láti ẹni di ọ̀túnla ẹni tó kú òní jí mọ́ wọ́n ń tàn wá ni. mo fẹ́ kó lọ nígbàgbọ́ wípé àwáyé kù kan ò sí o ọ̀run nìkan la rè má bọ̀. ṣé tí a bá ń sọ̀rọ̀ ikú àdìgún. ẹ sọ fún mi ta ni ikú àdìgún tó ká lára tó tó èmi tí mo dúró yìí tani kó àdìgún dùn bí èmi àdìgún àdìgún àmọ́ ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká gbà fọlọ́hún ká tó máa dúpẹ́ nítorí pé òun ni ọba alápàdúpẹ́ tó bá mú èyí burú jù báyìí lọ kí náà fẹ́ bọ́lọ́hún ṣe nítorí ìdí èyí mo bẹ̀ ẹ́ mo dẹ̀ fẹ́ kó gbà wípé ọkọ kú ọkọ kù o mọ̀ pé mi àtọkọ ẹ kò rí kò sùn náà ní wá tẹ́lẹ̀ mo wá ń ṣe ìlérí fún yín báyìí wípé ẹsẹ̀ mi ò ní yẹ̀ lọ́dọ̀ yín gbogbo ẹ̀tọ́ tí ọkọ ń ṣe fún yín náà ni màá gbìyànjú àti màá ṣe ṣe ti ìyá kankan ò ní jẹ́ àti wà táwọn ọmọ yìí lágbára ọlọ́run àmọ́ àdìgún ò sọ fún mi pé báyìí lòun lọ àdìgún ò fi mí lẹ̀ lọ́bẹ̀ náà ṣù ti lọ náà nìyẹn. anyway ẹ jẹ́ kí àwa lọ sí mọ́ṣúárì ká lọ máa bá gbogbo ètò tó bá kù lọ nítorí pé wọ́n ní ẹni tó gbẹ́lẹ̀ ló pòkú mọ́ ẹni tó ń sunkún ariwo lásán ni ẹ fún àwa láyè káwa lọ ṣe gbogbo àrímẹ́ǹtì tó kù nítorí aláti yọjú sí wọn ní mọ́ṣúárì ká wo kí ni àyè tí wọ́n fi èèyàn wá sí ṣètìgbọ́ ẹ kú dọ́kú. Oh God. Bisi, Bisi, you need to be very careful. Why jẹ́ ń gbọ́ ẹkún sunkún mọ́ o. Ẹkún yẹn ti tó Let's go. Bisi, wọ́n máa fi kú ṣeré Mommy, ṣe. Mọ́mí Ṣadé, ṣé ni màá tẹ̀lé àwọn dáàdì rẹ̀? Ah. 我人就不行了，我我我我我。 aṣọ tẹ̀yàn bí ó jáde ní láti bí oṣù méjì àgbúrò ẹ̀ wọ́n ní ọmọ ẹni kú ó ya bọ ọmọ ẹni nù lọ mi ò rí oní má ronú ó ṣe jẹ́ ń ronú ta ní ń ronú kú bí òun ṣe mi ògbà ìpolówó ń rọmọ rà ni ọmọ òṣèré rà lọ́jà. ẹ wò kí n ṣe pé bóyá èmi gan mi ò fi ilé the point is fọláṣadé ò kì í ṣọmọdé mọ́ èmi ṣàníyẹ àjọbí ni bó kọ́mọ tó lọ ó ti kọ lẹ́tà lé ó ní ká má wá òun pé nǹkan kan ní ṣe òun kàn fẹ́ take time out holiday mo dé wá ṣọ́ọ̀pù òun àti mú ìwà náà jọ wà ẹ dẹ̀ mọ̀ pé pressure tí ẹ̀yin àti bàbá mú ìwà jọ ń fáwọn méjèèjì ó ti pọ̀ jù ó possible kó jẹ́ pé òun ló jẹ́ káwọn méjèèjì kúrò nílé. <laughs> mọ́mí Fọláṣadé má jẹ́ láì fi hàn má jẹ́ n bínú sí ẹ o pressure wo là ń put on them pressure wo irú pressure wo ni ò bá jẹ́ tán fi láti wá sá lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni pàápàá jùlọ dádì mú ìwà lóhùn tí ìfẹ́ kọ́mọ òun níyàwó òun dẹ̀ ló mọ ń torí bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ lèmi náà ń sọ wípé kí Afọláṣadé kó finish education ẹ̀ because I don't want anything to disturb her and that is the more reason ni mo ṣe sọ wípé kò tiẹ̀ finish education ẹ̀ whatever tó bá wù tó bá fẹ́ ṣe ṣé yẹn tó kàn sá lọ kí ni a tó ń ṣe níbi tó ń lọ báyìí kí ni mo mọ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn oh my god. hello hello hello jàre kọmíṣánná mi ni ẹ ti bá mi rí Fọláṣadé ni. ẹ ì tí ì rí ó máa wá ga o anyway commissioner ẹ jọ̀ọ́ please please please and please ẹ tún bọ́ mi bẹ àwọn ọmọ yín kí wọ́n túbọ̀ jára mọ́ṣẹ́ yìí ẹ jẹ́ kán kára àwárí lobìnrin wá nǹkan bẹ́ẹ̀ o wọ́n gbọ́dọ̀ wá ọmọ mi rí fún mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ ṣé ó dàbọ̀ same story lágbára náà. Ìkẹ́ ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú sà. Ah, kí ló dé? Eh, iṣẹ́ ni. Iṣẹ́. Bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ò fún mi láyè. Ìjọ Sunday tó kọjá ẹ̀ ni àwọn ẹgbẹ́ Ayaba Esther ṣe àjọ̀dún. A ò rí ẹ. Ah, mo travel mo lọ sí Abuja àmọ́ mo jẹ́ kí wọ́n mọ̀ pé mo fẹ́ travel. Ok, àdúrà pé òkè ń ṣèyàn bẹ́ẹ̀. <laughs> Lẹ́. Yes sir. Àdúrà wa gbà. Àmì sà. Mm-hmm. Ẹ ra sà. Ìyá alàgbà yìí lẹ́sà. ẹ kú jókòó ẹ lẹ a máa rí yín. ṣe rí ẹni tẹ́ ń wò yìí ọ̀rẹ́ mi ni láti ìgbà èwe wá. ọ̀rẹ́ ni yín. ọ̀rẹ́ ni wá. lẹ́dọ̀ ẹ̀ jọra báyìí. <laughs> ọ̀rẹ́ ni wá. àmọ́ mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún un. ó dáa àdúrà gbà. àdúrà nígbà agbára kì í gbà o. bẹ́ẹ̀ ni. E olúwa ọlọ́run ìyà tí agbára kábíyèsí gbàdúrà fọmọ rẹ àmín jésù tí ogun bá le títí hmm. olórí ogun là á ké pè jésù kristi mímọ́ gbàdúrà fún ọ àmín jésù ọ̀rọ̀ kò dayọ̀ àmín jésù gbogbo ibi tí bàtà ti ń tọmọ rẹ lẹ́sẹ̀ ẹ̀bùrú ìtura sí i kọ́rọ̀ ẹ̀ kó dayọ̀ kó lè wá yín lógo jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. praise the lord. hallelujah. ẹ jókòó. ẹ ṣé. kú ọ̀rọ̀ mọ́ iṣu ọmọ àjìnà fún yín jẹ. àfihànjẹ mi pé kinní kan dùn yín lọ́kàn ọ̀rọ̀ ọmọ yín dẹ̀ ni. alàgbà ẹja náà sà ẹja náà ohun tó ṣẹlẹ̀ ni pé ọmọ mi ọkùnrin ó nìkan ṣo ló jẹ́ ọmọkùnrin tá a ní ló bá ṣàdédé kẹ́rù ló sá kúrò nílé kò dé síbi tí mi ti ìwádé alàgbà ìdẹ́mọ́ bíi ti máa wá lọ́mọ́ orí wíwá tàwa iná ní bàbá ẹ̀ fòṣànlẹ̀ tó ṣaláìsí. Hmm. Hmm. alágbára ni ọlọ́run ó dáa wàhálà wo ló wà láàrin ọmọ náà pẹ̀lú ẹ̀yin àbí bóyá pẹ̀lú bàbá ẹ̀ kó tó kú ni o àbí ní ìdílé yín. Ah, àwò kò sí nǹkan kan rẹpẹtẹ sá ohun tó kàn ṣẹlẹ̀ ni wípé bàbá ẹ̀ sọ fún pé kó ṣe sùúrù díẹ̀ kó tó fẹ́yàwó gẹ́gẹ́ bí ọmọkùnrin kan ṣota ni kó lè mójútó bísínẹ́sì bàbá ẹ̀ òun dẹ̀ wá sọ wípé òun ti máa fẹ́ ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ bàbá ẹ ní kó má ṣe bẹ́ẹ̀ ó tàn ló bá fi kẹrù ló kúrò nílé kò ju bẹ́ẹ̀ lọ alàgbà. ó dà ẹ̀yin ọmọdé yìí ṣé bàbá ẹ ti kú kó tó sákò nílé ni àbí ó ti sákò ní kàbàkà tó kú. ohun tó ṣẹlẹ̀ ni pé ẹnu wíwá tá ń wá a rí i pé àwa náà ni bàbá ẹ fi kú. ẹ wo ẹ má fòyà ọmọ yóò sọnù. Ah! jésù ṣeun olúwa ò ṣe mo dúpẹ́ o ṣeun bàbá kò sọnù. ọmọ yóò sọnù ṣé rí ibi tí ó wà lọ́hùn inú ìgbádùn ló wà ah! inú ọlá ló wà ṣùgbọ́n a ń láti gbàdúrà gidigidi a fi àdúrà jagun kó lè padà wálé ní kíákíá. Kíá. kíá alàgbà ẹ ṣàánú mi kí ni kì í ṣe. ẹ tó bá di ní ọ̀túnla. bẹ́ẹ̀. ẹ wá gbogbo ètùtù bá kù a máa ṣàlàyé fún yín. Ah, ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe màmá rí bá a ṣe ṣe o. Yeah. Oh, it's funny too. Comedian, you're Nora, for the past two months that you were bíbá, mo ti miss ilé gan-an. Ayùn dádì mi dẹ̀ yín mi. Jọ̀ọ́, ṣé mo lè pélé? Mo ṣáà ń feel funny ṣá. Mo fẹ́ pélé. Ṣadé ni ọ̀rọ̀. Iṣẹ́ àṣepọ̀ àṣà lọ. I've not left for one lane now mo but mo is daddy mi I feel like calling him. okay. ṣe. mo gbàgbé here. She ẹ ṣé fóònù Yeah, we'll jẹun a credit to lórí ẹ. Lydia ah oh God mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah wọ́n mọ yín torí ọlọ́run fẹ́ pààyàn ń bọ́ ló wà látijọ́ yìí eh, eh, anyway anyway tí ẹ jẹ́ ká gbàgbé yẹn sórí dáàdi ẹ wà very very sick ara wọn ò yá gan ni o mo ní kí n gbé wọn lọ sí hospital wọn ló ti páwọn ò lọ sí hospital bá a fi táwọn bá rí ẹjọ́ ọkọ mi mo fi ọlọ́run bá fi bẹ̀ anything tó o bá máa ṣe ń sìn ibikíbi tó bá wà ṣáà máa bọ̀ nílé kó wá rí wọn. ẹ̀ẹ́n eh, jọ̀ọ́ torí Ọlọ́run sórí lọ́tẹ̀ yìí anything tó bá fẹ́ òun la máa ṣe especially èmi mi ò ní go against ẹ mọ́ ṣó ti gbọ́ o ṣe ọkọ mi thank you ọ̀rọ̀ àbábà tètè máa bọ̀ o ṣó gbọ́ bye ẹ ẹ ẹ wo lọ páàkì mọ́tò. Shadi my daddy is sick mọ́mí sọ fún mi sí pé láti ìgbà tí mo ti sá kúrò lé ara dádì ò yá wọ́n dẹ̀ refuse láti lọ sí hospital unless táwọn bá rí mi mọ́mí ní pé torí mo kúrò lé dádì ṣe fall sick. a ti ń lọlé. mo ìwà. Allah ti ń lọlé. we have to go we have to go mi ò lè afford láti lose dádì mi tiẹ̀ dúró ṣáàtì. wọ́n máa fẹ́kún ṣe rẹ̀ léṣe ṣọ́ máa ní kò dùn ẹ́ ni hmm. o ṣàmọ̀ yìí pé mú ìwà tá à ń sọ ìkún ṣọmọdé ṣá ọlọ́run dẹ̀ máa ṣe ní rere fún ẹ tí èrò ti bí sí ẹ ṣo fẹ́ parẹ́ ẹ ni. mú ìwà òkè ṣọmọdé orí ipa máa rí mú ìwà a máa rí òní bàbá ẹ̀ dákẹ́ sí i ṣé kò tí tán kí n rí mú ìwà láti ìjọ yìí ni ọmọ ẹni kú ṣàṣànjọ ọmọ sọnù lọ. hello ẹ káàsán ma. ẹ ah! ẹ jẹ́ kó ló wà ẹ ṣe ma yes ma yes mummy wọ́n ní bọ̀dà mú ìwà àti ṣadé wọ́n ní wọ́n ti ń bọ̀. níbo. ẹ wọ́n lọ máa dé sọ́dọ̀ àwọn ṣadé. níjọ wo. wọ́n ní lèmi lèmi ma. Ah, ah, ọ̀rẹ́ mi màmá níjọ ẹ̀ dìde. ọlọ́run ṣe lẹ́nu mi ṣe ń wọ ọlọ́run ṣe. ṣadé ṣadé ṣadé ṣadé ọtí ẹ̀kọ́ sọ̀rọ̀ ọ̀bù sọ̀rọ̀ ọ̀bù kọ́ mi wí náà rẹ́ kí ọmọ yẹn ju bàbá rẹ̀ ṣe é ráyé o ṣadé olódùmarè mọ̀sẹ̀ ẹnu mi mọ̀mọ̀ rí yé eré ijọ́ kí mo ti dáyé o wàásù bíi àná fi tẹ̀mí jẹ níjọ́ yìí àsọ́mísá lọ nígbì ó di aṣọ kàkà kúkú. ṣé èyí tó ṣe fún mi yìí dáa tó sì mọ̀ pé ìwọ nìkan náà ló wà lọ́wọ́ mi. ẹ má bínú. mi ò bínú mi ò bínú ṣe dáadáa ló wà. kí ló ṣe é. ìrònú mi ìgbà tí wọn ò rí tá a mọ ibi tó lọ òun ló fa sickness yìí. Daddy, I'm sorry. Okay. I'm sorry. I love you, Dad. I love you too. Tèbó, dáàdì mi kọ́. Bàbá ẹ̀, bàbá ẹ̀ ti ṣaláìsí. Ẹ́. Ah, ìrònú ẹ ló pa bàbá ẹ̀ gba tí kò rí ẹ. Dáàdì ti kú. Ìrònú náà ló pa dáàdì mi. Pẹ̀pẹ̀lẹ́ má kì hmm? í lọ. Ilé tẹ́yìn náà fi sá lọ yẹn. Ìbá ti sọ fún àwọn pírẹ̀ǹtì pé òkè fẹ́ fẹ́ ra yín o wọ́n á dẹ̀ mọ next thing to do ẹ mọ bọ́n ṣe fẹ́ràn yín tó. Oh. mọ́mí ẹ jọ bá bínú sí wa àìmọ̀ wa ló fà á. ó lè kàyéfì ni. ọ̀rọ̀ Màríyá wà gbọ́rọ̀ yìí. òun ojú rí láyé kàyéfì ni. ọ̀rọ̀ Màríyá wà gbọ́rọ̀ yìí. òun ojú rí láyé kàyéfì ni. ọ̀rọ̀ Màríyá wà gbọ́rọ̀ yìí. òun ojú láyé kàyéfì ni. time. Ah, ah, have you been? Fine. Ah, ah, kí ló Wo, it's a long story. Tá a bá jókòó, explain everything. Ah, ah, So for me now, kí ló ń phone, Mo pe fóònù ẹ switched off, switched off ló You're right, it's a long story. Ṣùgbọ́n. Bọ̀wọ́ lucky gan-an. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti postpone exams wa. Ah, ó Till when? Two weeks time. Oh, thank God. Wo, a lot has happened. Tá a bá jókòó, explain everything for me. Looking nice as usual. Thank you. Hello, girls. Hey, what's up, man? Kí ló ń ṣẹlẹ̀ ìyá o? What's up? Ẹ̀tí <laughs> ẹ̀ máa tà ní. Sori ẹ ò ní bínú jọ ni. Sori gbogbo wàhálà yẹn nípa rape. Eh, please please please please I'm not ready for this now. Ṣùgbọ́n jọ. Tundu let's go. Let's go. Ẹ eh, eh, fi gbogbo yẹn lẹ̀ mo ti sọ fún ẹ ìwọ ló kọ wáyé ẹ̀yẹ́ mi ń bíbá ẹ̀ mo ní kò fi sílẹ̀ nǹkan tá à mọ̀ ń pa ẹ̀ dandan ni ká máa apologize fún mi. ẹ wo bó ṣe lọ yẹn gan ó ti gbẹ̀bẹ̀ ohun tó kàn dè mí ni pé ká ní mo mọ̀ pé nǹkan tẹ nǹkan ṣọmọ yẹn gangan lẹ́ ń sọ ọjọ́ yẹn mi ní báyẹn dá sí tọ́sán yẹn pọ́n station ọjọ́ yẹn o. kí ló rò sí tẹ́lẹ̀ ń sọ wọ́n tọ́jú ẹni ojú bíbá ẹni kankan náà yà ni wọ́n fọ́ orí ẹni. sori nǹkan tí mi máa ń sọ fún yín nìyẹn o ṣẹ́rí gbogbo iṣẹ́ tí ẹ̀ bá ń ṣe láyé kò sí ni tí ọlọ́run bá ti kọ́ pé yẹn àjẹyà ẹ̀yin ò lè escape ẹ̀ ọlọ́run kọ́ nìyẹn. of course tọ́lá máa sọ pé èèyàn máa di star náà á di star yòówó kẹ́mi sí bó ṣe wà ní everything tó lè bá ti di star tó bá ṣe kọ́nà fèrè sí. ẹ̀yin lọ́lọ́run kọ́ ìyàmọ̀ bọ̀ bí ṣe lọ́jọ́ yìí lójú. lọ́lá orí pélé náà màá mú tó four tops kí tó lọ́ra my dear jọ ìwọ kọ́ ni Ṣadé bá lè jọ. yes sorry mi ò mọ̀ yín o. lè mọ̀ mí what an insult kí ló ẹ máa bá mi fọkọ. Ah! hello kí wàá ní gbogbo mínì nìyẹn. so mi máa bẹ sọ̀rọ̀ mi ìbẹ lọ́rọ̀ kó dákẹ́ mi tó wà yẹn o ẹni tí mo bá lọ́rọ̀ rẹ̀ abo fẹ́ sọ pé òfẹ́ mi wà o. yes. ó mà tún láyà o ó tún sọ mi pé yes ọmọ ta ni ẹ nínú ìlú yìí tí wọ́n bá mi dọkọ. Ah, ah. will you shut your dirty mouth. sórí tí má sẹ́gbòlù ẹ̀ á dàbí bàtà rà san pa ẹ̀ ni. mi tiẹ̀ níwọ̀ bá lọ́rọ̀ nù ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ rẹ̀. àánú ah, ẹ̀ dẹ́ ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí torí pé ṣé mo pé mọ́ṣúárì ò jìnnà sí bíbáyìí tí n bá díù pẹ̀lú ẹ̀ ṣòrí tí n bá díù pẹ̀lú ẹ̀ tán tí wọ́n bá gbé ẹ débẹ̀ wọn kọ ẹ̀ ni. níwọ̀ yìí náà àbí ìwà tó dúró síwájú mi yìí kọ́. mi lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ. ó bá tún wá lu àyà yẹn lẹ́ẹ̀kan sí i. <laughs> mú palu tiẹ̀ sórí ìwọ sórí ìwọ tó bá ti rí mi kó máa sá o ẹni ibi àti má ti bí ẹ pàdé n ti máa ṣe fún ẹ ilẹ̀ agajù ẹ lọ lọ́jọ́ náà ó dìgbà yẹn. wá náà idiot ṣadé ah ṣadé ṣadé ó jẹ́ kí n rọ̀ ń bíbá ẹ ọlọ́run wá ti jẹ́ kí n díù pẹ̀lú lédi yìí. ó ti tó lọ́lá fi sílẹ̀ ó dáa bó o ṣe jà ọmọ pé boutique la wà mo mọ̀ pé fáìtà ni ẹ ṣùgbọ́n má bínú jù tí bá délé màá bá mú ìwà sọ mú ìwà máa díù pẹ̀lú ẹ ṣùgbọ́n. Ah, ó ti bá dé èrè jẹ. lọ mú tó fẹ́ mú má wọrí just just buy whatever you want. Okay. kàyéfì lọ̀rọ̀ yóò ẹ wá bá mi gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ ń bá romaro fọ́ ò máa bẹ̀lẹ̀ dá mi sọ ṣeré torí láìṣe láìrò ayé ń jẹ ní bí iṣu ah, torí láìṣe láìrò wọ́n ń já mi lódodo lọ torí láìṣe láìrò ah, wọ́n ń já mi lódodo lọ orí mi ẹlẹ́dàá mi ò mama jẹ́ ń jìyà igbe. ṣé mọ́tò kí ni dífẹ́ǹsì ilé ìyá títí. anytime tí máa nu small car one day wọ́n wọ́n hà mí. <laughs> Mm, I know, I know. But this is not bad after all. Uh, well, not much, but wait. Mọ́tò tó wà lẹ́yìn wa yẹn. Ṣé ìlú àpótò pàṣẹ? Tẹ̀sẹ̀ mọ́rí tẹ̀sẹ̀ mọ́rí tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ mọ́rí tẹ̀sẹ̀ mọ́rí mi wá. She have brothers and guys. We work only here. You can't understand. For the past two months, every 13, nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí mi. ẹ gbọ́dọ̀ má gẹ́ẹ̀tì consignment yìí rẹ́dí o ẹ gbọ́dọ̀ má gẹ́ẹ̀tì ẹ̀ rẹ́dí mò ń sọ fún yín o ẹ bá sọ kí lè ń bá mi sọ yìí ṣé nítorí pé mo sick lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí torí pé mo sick lẹ́fi wá ń ṣèṣekúṣe ní sáìtì mi ẹ dẹ̀ mọ̀ pé ara mi ò le n tó máa mú mi gbéra wá bá bẹ̀ yẹn tí n bá wá bá bẹ̀ yẹn ẹlẹ́dẹ̀ àgàjù yín lọ mò ń bọ̀. dáàdì ṣadé nítorí ọlọ́run ẹ bẹ ṣe ń pariwo sọ̀rọ̀ ẹ bẹ ṣe ń pariwo sọ̀rọ̀ èyí tó jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń rìkọ́fà. amúnibúni làwọn èèyàn yìí náà amúniṣẹ́lẹ́ òní wọ́n for the past two months kéèyàn kówó materials fún ẹ pé ẹ kó lọ sí sáìtì o kọ́ dẹ̀ bá kó lọ kí ló dé. ṣẹ́dibẹ̀ ṣe ń pariwo blood pressure yín kò ní ìdìkẹ́ lọ bá wọn ṣó ti yé yín wọn á kó wá. láì jẹ́ wọ́n gbèsè ó wá ní má lọ bá wọn mo ń lọ bá wọn right now. ok tó èmi á lọ bá wọn. Ah, my dear ọmọ tó ṣẹlẹ̀ ó dá mi tiẹ̀ ní bínú mi ní pariwo sọ̀rọ̀ ìwọ ò lè ṣe kì í ṣiṣẹ́ obìnrin ojú sí èmi àti wọn tá a bá fojú kojú ìdá kan kó owó mi fún mi àbí kí n bá àwọn materials mi ní site ó tán. ẹ rúra sọ̀rọ̀ nítorí ọlọ́run. ok ok mo ti gbọ́ àmọ́ mo ń sọ fún wọn pé mo lọ sí sáìtì yẹn nísìn wọ́n mọ̀ pé mo ń làágùn ṣiṣẹ́ mo ń làágùn kí n tó rówó ni. ẹlẹ́ni pariwo sọ̀rọ̀ ń rewò. ok jẹ́ kí n lọ bá wọn wọn á mọ̀ kó ju bọ̀rọ̀ kan la fi gbọmọ lọ́wọ́ ṣé kí n rọra sọ bẹ́ẹ̀. ẹ ẹ ẹ má pẹ́ ẹ rọra o mi wa mi no no no Ṣadé that's not the point àbí o oh, bá ti sọ fún mi now. mi ò lè sọ fún ẹ mi ìwà ẹ̀rù ń bà mí pé pack up relationship yìí ni. Ṣadé Ṣadé your problem is my problem. n tó kó fún kọ́ra ẹ̀ balẹ̀ màá wá nǹkan ṣe are you sure? What's up, pé. Eh, ọ̀gbẹ́ni ṣé o ti chẹ́ẹ̀kì o ti bu omi sí radiator. mo ti check everything láàárọ̀ inú mi ti bíbí mọ́tò. engine oil everything pátápátá. mi ò fẹ́ complain o. no see any problem sí gbogbo everything mo ti check mo ṣe dé láàárọ̀. ok máa gbé bàjọ́. oh àfọlọ́ṣẹ́dé èmi ti set mo ti fẹ́ máa lọ mo wá ní bóyá kí n bí school. ẹ má worry máa find way Me now my car is working. o oh, sure. ẹ̀dẹ̀ mọ̀ pé yín travel tètè máa lọ ṣe. ẹ jẹ́ reason tí mo ṣe ní ohun mi kò lọ sí school ṣorí lóòótọ́ téèyàn bá sick tí èèyàn bá wá ń jókòó sílé ó máa máa rẹ̀ èèyàn sí mi ò wá fẹ́ kó kàn dá jókòó kó má bàa máa rẹ̀ ni mo ṣe ní kó gbéra. ẹ má worry máa lọ sí school. tẹ́ ń gbé e lọ. máa school tí bá ṣe tó máa kọ́ lọ gbé handbag mi màá máa lọ ni. anyway i trust you. yes thank you. okay èmi ń lọ nìyẹn sọ fún mọ́ rẹ̀ ṣe dídán ó dà o ìjọba tọ́jú lé dáadáa o. dúró síbẹ̀ ọ̀yà ìwọ dúró sí ìyá àná ọ̀yà dúró. kíláàbù. ẹ dájú. ẹ out of everybody if you go and blow your head ọ̀yà ẹ̀mẹ́ ìjẹ́ bọ́ báyìí ọ̀yà bọ́ báyìí mú káàkiri ọwọ́ ẹ̀ ọ̀yà mú ọ̀yà mú so mú ọ̀yà mú ọ̀yà mú. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́pàá ọlọ́pàá ló ń pẹ lọ́wọ́. sorry sorry eh? Yeah, my back ẹyin mi o. ní sùúrù. yes sir. Eh? ṣadé. ẹ jẹ́ ìgbà mi ẹgbẹ̀ mi. dìde dìde dìde dìde náà ó yá bẹ́tọ̀ bẹ́tọ̀. ah ṣadé. ẹgbà mi. ok níṣó níṣó níṣó tà bẹ́tọ̀ bẹ́tọ̀ dáadáa bẹ́tọ̀ dáadáa. ẹ ṣé mo dúpẹ́. ọjà rẹ. báwo wà ní. kò sí problem ọkàn ju gbogbo ẹ lọ ọmọkùnrin tí tó jókòó ní kí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ. ọlọ́mọ ìwà kí ló ṣẹlẹ̀ gan. àtìgbà tí Ṣadémi ti sọ ọ̀dí fún mi ni mo ti ní kí àwọn ọ̀gá ọlọ́pàá máa bá mi tẹ̀lé. jọ ọ̀nkú bá mi sọ fún ẹ̀pọ̀ ẹ̀ kó mú àbáyẹn wá. 我做不行。嘿，做了，做了。 ọkọ mi rè. yes. bàbá ọmọ bàbá Ṣadé rè. dádì kí ni ṣàkàṣà kí lọ́wọ́ lọ́wọ́ wọn. dádì Ṣadé kí ni ìṣẹ̀lẹ̀ tell me what's happening here. madam ṣe fẹ́ gbọ́ gbogbo ilé tí mo ń ṣe yìí ọlá ti ọmọkùnrin tó jókòó yìí ni kò ná mi ní kankan láti pé kẹ́ ìpàdé wa ní court ó ti yẹn sìn mò ń sọ fún pé ọ̀daràn tó dúró yìí ló ń rán àwọn boys wọ̀nyí níṣẹ́. ẹ wo ọ̀gá ọlọ́pàá kò pọ̀ sí ibu àwọn frame up ni ẹ ní sọ̀rọ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀ ní sọ̀rọ̀ ni kẹsàn pé kò. <sighs> èmi lọ̀daràn náà ní tòótọ́ mo fẹ́ kó dáríjì mi. mo fẹ́ sáré kọjá kádàrà ni. jubalaha jubalaha jubalaha sabina bina. àdégún ọmọ àjọ̀nú. ẹ̀dà ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ lójú yín nì ó fẹ́ di olówó ó fẹ́ di ọlọ́lá ó dẹ̀ ti ṣetán láti darapọ̀ mọ́ wa. kò ti tẹ̀ nínú. No? ti tẹ̀ lẹ́sẹ̀. gbogbo ẹ ni mo ti ṣàlàyé fún elda òun náà dẹ̀ ti ṣetán láti ṣe bí akin. bó ṣe bó ṣe wúyẹ náà lórí. elda mo ti ṣetán láti ṣe ohunkóhun tí ẹ bá ní kí n ṣe. <laughs> tó bá kọ kú ń kọ. a jẹ́ wípé bí olúwa ti kọ́ ni. <laughs> ó tiẹ̀ ní kú ọmọ ọwọ́ kan kú lọ́wọ́ oníkọlà ṣùgbọ́n o ti ṣetán. lahuja sakarabi misikwira midimira lahu tawasi baradisa la saba ọwọ́ àlàáfíà rẹ̀ tó bá jábọ́ tó bá jábọ́ bí ló máa kú sí mú un tó wà lẹ́yìn. tú. ọmọ mi tó kéré jù Luciferi kan tó wà ń bẹ fún. egbò àdá jìnnà tí kò gbọdọ̀ sọ láéláé. sàbájì bìnnìsàbìdá àbàṣà àbàṣà àbàṣà nílà bó ṣe jẹ́ ló ṣe gbọ́ yẹn o egbò àdá jìnnà ṣé o gbọ́ tí mo wí kò gbọ́dọ̀ jiná o kò gbọ́dọ̀ jiná o níjọ́ tó bá jiná gbogbo tó ní àpẹẹrẹ ìwọ fúnra ẹ wà kú tó bá wà kú tó bá kú màá ní káwọn ọmọ mi luciferi màá ní kó lù ẹ kó máa gé ẹjẹ kó máa kú ẹjẹ báyìí wọ́n á lù ẹ luciferi ìyẹn kéré tẹ́yìn mọ̀ ní sátani òun wẹ́ màá ní kí làhàmásà kó wọnú ọkàn ẹ lọ kó bù ẹ jẹ kó fọ ọkàn ẹ jáde yorùbá àmọ́ ṣá wàá ní owó wàá máa ní owó wàá ní owó débi pé àwọn ọmọ aráyá ṣe. ó gbé tẹ́dí lẹ́yìn ìgbà tí mo tara bọ̀ tán tí wọ́n ka èèwọ̀ fún mi lóòótọ́ mo pàpà lọ jẹ́ èèwọ̀ ló fa sábàbí egbò tán ní kò gbọdọ̀ jinná yìí ó wá bẹ̀rẹ̀ sí ní jinná ìyẹn ló tún mú mi tọ bàbá lọ lẹ́lẹ́ǹkejì. egbò ń jinná kẹ̀. bí mo ti ṣe rí nìyẹn ẹ gbà mí. ṣé o ti ń palẹ̀ mọ́ ò ń lọ nìyí gbogbo ohun tó o kó jọ pátá látòkè délẹ̀ fíì ó ń lọ nìyẹn o ìwọ fúnra rẹ lára láwù. ẹ̀dà ẹ jọ ẹ ràn ọ̀rẹ́ mi lọ́wọ́ ẹ ṣàánú fọ́rẹ́ mi owó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dé ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn owó ẹ̀ náà ni owó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní burújí yẹn ṣẹ̀ṣẹ̀ jí ni. ẹ jọ ẹ ṣàánú mi ẹ má jẹun kú báyìí olè nìyẹn olè olè olè olè nìyẹn ó ṣe jẹ gbogbo èyí tẹ bá lówó báyìí kẹ ẹ jẹun kẹ ẹ jẹ kú bí ìgbà tẹ ìrà kú sínú ṣúgà ni ó fẹ kú olè. elda mo mọ̀ pé ẹ ní nǹkan tẹ́ ẹ lè ṣe fọ́rẹ́ mi nǹkan tẹ́ ẹ lè ṣe fún yẹn ni mo fẹ́ kẹ́ ṣe ẹ jọ. ìrànlọ́wọ́ tó bá kù tẹ́ lè ṣe fún mi ṣe fún mi elda. Sabur ha ha! ọ̀nà àbáyọ wà. mo sọ fún ẹ mo sọ fún ẹ. gbà má sí o sàbútàlà kàsábàlà ó yá kí tó bá jábọ́ mú wá ó yá mú un tó wà nú ẹ̀. gbé ti sàlẹ̀ fún mi. ó yá tú. tú kí ni tọ́wọ́ ẹ̀ fi ń gbọ̀n. ó yá kà. kà o gbọ́dọ̀ máa bá àkọ́bí rẹ lóbìnrin máa ní àṣepọ̀ ní gbogbo ọjọ́ kẹtàlá oṣù kí ẹ̀mí rẹ bá a lè gùn àti kí ọlá àti ọlà rẹ kó má bàa parun. ẹ ẹ tó tún kà. sí i o gbọ́dọ̀ máa bá àkọ́bí rẹ lóbìnrin máa ní àṣepọ̀ ní gbogbo ọjọ́ kẹtàlá oṣù kí ẹ̀mí rẹ kó bá lè gùn àti kí ọlá àti ọlà rẹ kó má bàa parun. ẹ̀dà ṣé mi náà ń bá wí. ìwọ ni nǹkan méjì ló máa dé mbẹ́ o ọjọ́ kẹtàlá kẹtàlá dè yẹn ó dé ní èkejì àkọ́bí ẹ lóbìnrin o gbọ́dọ̀ máa bá ní àjọṣepọ̀ ní ọjọ́ kẹtàlá kẹtàlá yìí kò gbọ́dọ̀ yẹ o kò gbọ́dọ̀ yẹ o. ikú tí ó pajá òun ni fáwọn. ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu elder eléyìí ló bà mí lẹ́rù ló jẹ́ kí n dàbí ọgbọ́n ni mo ṣètò àwọn gangsters yìí lọ ni mo fún wọn ní píkṣọ ọmọ mi dára tó yìí. ẹ kú jókòó. Ah! bàbá olóye wálé wálé àjùnàjùnà alájì bàbá olóye ijilis ẹ jókòó bàbá ẹ ibọ wọ́n wá wọ́n wá wọ́n wá. bàbá. about how the a asọ ndị ọrụ ọrụ abi baba ka má bàa mọjọ im picture n ah náà ah, Arsenal eléyìí èmi délé mọ̀ ah, akọ ẹ̀ pọ̀ iṣẹ́ ló máa ń ṣe bíi bíi bíi ṣẹ̀ṣẹ̀ dé. orí ẹ̀ pé ṣẹ̀ṣẹ̀ dé gan-an ni òun gangan náà now straight to business ní tí mo wá fẹ́ kẹ́ ṣe fún mi pẹ̀lú ẹ̀ òun ni wípé thirteenth of every month ni mo ní ìdí ọmọ yìí mo fẹ́ kẹ́ máa gbé wá sí sáìtì yín fún mi ọba ni òun fi ṣe. ọjọ́ kẹtàlá oṣooṣù. bẹ́ẹ̀ ni. Ah, bàbá ṣé wàá bìlí pé èèyàn ò lè le díẹ̀ bá. àbí ká ṣe báyìí bàbá tí tẹ́tí yẹn bá lọ yẹ tí a bá rí ṣe ní fourteen nǹkan. ẹ ti gba ọ̀rọ̀ jẹ́ ṣeré mi ò fẹ́ lọ́jọ́ kejìlá mi ò dẹ̀ fẹ́ lọ́jọ́ kẹrìnlá ọjọ́ kẹtàlá ẹ̀ gbọ́ngàn mi ò fẹ́ tó bá ti yẹ lọ́jọ́ kẹtàlá ṣàǹgbá fọ́ o. ẹ̀yin bàbá àbíkọ́lọ̀ ọba ya fún wa ṣe o. ọlọ́run àbá fún yín ṣe ṣe bí iṣẹ́ yín ni. ẹ̀ẹ́dẹ̀ tó ní yẹn sọ àbólóyè àbólóyè ẹ sọ̀rọ̀ kọ́lẹ̀ ẹ̀kọ́ ẹni kà máa gbé wá sáré náà wá níbà ẹ̀ gan. ibi gangan mo fẹ́ kí n máa gbé wá. bàbá a jẹ́ pé ẹ tún máa bá wa dánwọ́ sí ẹrù ti tẹ́lẹ̀ nìyẹn o. torí pé ẹnu ni eléyìí. kéèlò ló fẹ́ kí n fi kàn. ẹ ṣáà fi sí gangan. ìrọ̀rùn ṣe yọ̀rọ̀ máa fi kún fún yín ṣe red corolla car báyìí ló ń lò. àmúdàmú wù ọ̀nà skul ẹ̀ tó dẹ̀ ń lọ ni máa arrange lẹ́tí máa gbé. àmúdàmú wù so for more details ẹ jẹ́ n fún yín ní nọ́mbà mi. <gasps> Daddy. Hmm àṣé nítorí ẹ̀ lẹ ṣe ránṣẹ́ pé kí Ṣadé padà wá láti ìlú òyìnbó. Múyìwá ohun tó ṣe okùnfà ikú bàbá ẹ̀ nìyẹn o. Ah! nítorí wípé ọ̀nà kan náà la gbà wá owó náà nígbà tí ìwọ àti Ṣadé ọmọ mi ti súnmọ́ra yín òun ló fà á tí bàbá ẹ̀ fi ṣaláìsí òun dẹ̀ ló fa ìlera tèmi náà tí sickness yìí fi bẹ̀rẹ̀ sí ní pọ̀ nítorí wípé lẹ́yìn oṣù kìíní tí ẹ sá lọ tí on the thirteenth tí ó ré kọjá mo tún tọ̀ bàbá yìí lọ. elder ṣe mọ̀ wípé wọ́n ní ṣẹ̀rànṣẹ̀ràn máa ń lẹ́ni tó ń jẹ́wọ́ fún òun ló jẹ́ ká wá bá yín o mi ò rí ọmọ mi àárá àwọn ọmọ méjèèjì oṣù tó kọjá dẹ̀ ti lọ mi ò rè tútù ṣe ìyẹn ló jẹ́ wá bá yín o torí wọ́n ní òkú kì í farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ ṣé tí on the thirteenth oṣù yìí náà tó bá lọ tá àbárọ̀ ọmọ yìí ṣé kò séwu. Adigun òòrọ̀ ọmọ tiẹ̀ náà. àwọn méjèèjì náà jọ sá lọ. àwọn méjèèjì ni. àwọn méjèèjì ni. bẹ́ẹ̀ ni. sabuha minaha jiha sabunaya minaha sabida sabunaya min suwa <sighs> Adigun ṣé kì í ṣe pé ọmọ ẹ àti ọmọ obìnrin tí wọ́n jọ sá lọ yìí wọ́n jọ ń lájọṣepọ̀. báwo làwa ṣe fẹ́ mọ̀ ìgbà tá a rí wọn. Ah! Adigun tó o dẹ̀ mọ̀ tó o mọ̀ tó mọ̀ pọ́mọ ẹ yìí kò gbọ́dọ̀ bóbìnrin kankan lájọṣepọ̀ ah, tó bá fi jáde ikú dé gbogbo ohun tó ní báyìí mm, gbogbo ẹ lọ ìwọ pàápàá wà kú ẹ torí tiẹ ó sì látúnṣe ah, kò sọ́nà àbáyọ ah, hmm, tí ọjọ́ kẹtàlá oṣù tí ó ń bọ̀ yìí tó bá fi pé tó bá wá ọmọ ẹ̀ kó o wá rí kó o bá lájọṣepọ̀ ah! kó o lù bí ẹni lùbàrà tó o bá wà wà kú ah. gbogbo ohun tó o ní báyìí á parẹ́. ẹ jẹ́ ẹ jẹ́. Ah! àbámọ̀ a ò ṣe àṣetán ó dáa kan tí mo bá mọ̀ pé báyìí nígbẹ̀yìn ọ̀rọ̀ bá má ti dáwọ́lé Afọláṣadé dáríjì mi kí mú ìwà náà dáríjì mi mò ń fi àsìkò yìí fà ẹ́ lé mú ìwà lọ́wọ́ kí mú ìwà bá mi ṣe ìtọ́jú ẹ̀ ìyà tí ó bá tọ́ àtẹ̀yí tó yẹ mo ti gbà pé kí ìjọba fi jẹ mí nítorí wípé mo mọ̀ wípé ẹni tó bá ṣeun tẹ́nìkan ṣe rí ó di dandan kó di ẹ̀rí tẹ́nìkan rí. afọláṣadé. Daddy, Daddy, why? ẹ̀dẹ̀ báyé mi jẹ́ Daddy. ìyẹn ò pé kó má ṣe kú pa ni ayé yìí má le o ẹ ò sí lóde ṣó dáa bẹ́ẹ̀ o kò má dáa bẹ́ẹ̀ o. àṣó dáa bẹ́ẹ̀ o kò má dáa bẹ́ẹ̀ o ayé. àṣó dáa bẹ́ẹ̀ o. apá ọ̀tún ọ̀rọ̀ rere sí ni ìmọ̀ra ìka nítòsí ń gbà. o àṣìbáyé ló dá o àṣìbáyé o ẹni àfẹ̀yìntì ká mú dídùn ọ̀sán tó tún fún ní kíkan bàbá ń joyún bàbá ń jàdùn ká máa rántí pé. olúwa ṣáàhùn lọ́ba tí ń bẹ lókè ọlọ́run ẹ̀san ni gbogbo ọ̀tá fàsókè yìí ló borí ẹjẹ́ àrántí ìpínlẹ̀ ọ